الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú àlàyé tá a fi mọ́ra wa nípa ohun tí ó jẹ́ ọ̀ràn yẹn láti ní àfisọ́kàn àti ìgbàgbọ́ rẹ̀ sókè gbàtà alájẹni tí ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam akóròfin yẹn máa ṣe àlàyé fún wa nípa ohun tó jẹ mọ́ ìròyìn bíbẹ lókè gbogbo ẹ̀dá rẹ̀ èyí tí ṣe tọ́lọ́wọ́n wa àbá tó ń wáyà kan wá fún wa níbi tọ́lọ́wọ́n wa ti sọ yìí pé àmì أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير àbí tí ọkàn yín wá balẹ̀ ni tí wípé kí ọlọ́run ọba ti ń bẹ lókè tàbí tí wípé kí ọlọ́run ọba ti ń bẹ lókè àwọn sánmà wípé kó fi atẹ́gùn burúkú kan ránṣẹ́ sí yín ìgbà náà lẹ́wàá mọ báwo ni ìkìlọ̀ ọlọ́run ọba ti ń ṣe fún yín ti ṣe rí. áyà yìí wọ́n dàgẹ́ bí áyà tá a níbi tọ́lọ̀ wọn bá ti sọ pé a'amintum man fi as-sama'i an yakhsifa bikum al-arda fa idha hiya tamur ìjọ kan yín wá balẹ̀ pípé kí ọlọ́run ọba ti ń bẹ lókè kó mú kí ilẹ̀ kó rí máa yín lẹ́sẹ̀ kí ilẹ̀ náà máa wá gbò yín lógbòlógbò ayé eléyìí ọlọ́run ọba ní tàbí ọkàn yín wá balẹ̀ pípé kí ọlọ́run ọba ti ń bẹ lókè kó fi atẹ́gùn burúkú kan ìjì burúkú kan ránṣẹ́ sí yín. ìgbà náà lẹ́wà ma báwo ni ìkìlọ̀ ọlọ́run ọba rí àǹfíbà lédè lábáwá àwọn òkúta kéékèèké àwọn òkúta kéékèèké àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ọlọ́run ọba ń sọ̀rọ̀ ìjì ó wá òkúta òfìdípò rẹ̀ àwọn olùmọ́ní àlàyé ń bẹ́ẹ̀ nípa bí atẹ́gùn náà ti ṣe ní agbára tó atẹ́gùn tó ní agbára débi tó yọ ọmọ kó àwọn òkúta kéékèèké wá sọlù yín tẹ̀mọ̀ pé atẹ́gùn yìí agbára rẹ̀ pọ̀ nù tí ọkàn yín balẹ̀ kí ọlọ́wọ́n kó fi irú atẹ́gùn burúkú bẹ́ẹ̀ ránṣẹ́ sí yín ẹkú kó ń rí ní gbogbo ògbà tí ò bá ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ó ṣẹlẹ̀ nítòsí yín. tí o bá ń ṣẹlẹ̀ nítòsí yín ó ń ṣẹlẹ̀ níbi tẹ́ ń gbọ́rọ̀ yín tó gbogbo ti wò kó tó pàápàá jùlọ láyé òní wa ètò ti pé ilé ayé ti lu jára wọn. ẹ gbọ́ ipe ìjì burúkú ń jà ìjì burúkú ti ń jà yìí ó débi pé lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láyé wọ́n ti lórúkọ tí wọ́n ẹ̀rígbé èjì yìí ó ní agbára débi pé ó ti sọ odidi ìlú ńlá ó sọ ìdajì rẹ̀ di àlàpà èjì yìí ọba ìlú ńlá yìí jẹ́ débi pé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó ọdún kan wọn àti tí ì kó àwọn àwòkù lé kúrò níbi tí wọ́n ti ti ti dì sí á ń bọ̀sibọ́sí pé wọ́n tiẹ̀ tún àwọn ilé yẹn kọ́ ṣebí pé láìpẹ́ yìí wọ́n gbọ́ program kankan ṣe ń BBC wípé àwọn ará abẹ tiẹ̀ dìvẹ́lọ́pù pé káwọn èèyàn máa wá láti máa wá wòran tí ọlọ́run ọba fi ìjì mú bá wọn wọ́n tún tara rẹ̀ fi pawó ṣé ní tó bá ju ẹkún lọ ẹ̀rín làbìrin subhanallah tó ẹ ti mà ipe ìtì kan náà tún já ètò ti pé ó bẹ̀rẹ̀ láti Indonesia kò dúró títí ó fi dé Somalia àbágbàgbé rẹ̀ ní kí lórúkọ eléyìí kú mọ́ tsunami ọlọ́nkọ́ sànù wa ọlọ́wọ́n ọba ló ń ṣe gbogbo eléyìí ọlọ́wọ́n ọba ń ṣe ní ẹ̀rù nítorí pé ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù jẹ́ máa ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù tọ́lọ́ wọn bá má sì fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa bí wá ni kò dájú pé ilé ayé ó tún sẹ́kù mọ́ fún ìṣẹ́jú àyà ṣùgbọ́n àánú ọlọ́run ọba wa pọ̀ àánú rẹ̀ borí ìbínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe ròyìn ara rẹ̀ eléyìí lọ́fà ló fi jẹ́ pé àánú ọlọ́run lọ́lọ́run ọba fi ń bá wa lò àdúpẹ́ fọlọ́ torí tọ́lọ́ bá bá fẹ́ fi ìbínú rẹ̀ bá wa lò ní àníṣẹ́kù lórílẹ̀ torí de eléyìí ọlọ́run ní tọ́kàn sí pé kí ọlọ́run ọba ti ń bẹ lókè báyìí láti máa túmọ̀ àyà yìí bákan méjì amintum man fi sama tọkàn yín wá balẹ̀ tọ́lọ́run ti ń bẹ lókè àbí amintum man fi sama tọkàn yín wá balẹ̀ sí pé kí ọlọ́run ọba ti ń bẹ lókè gbogbo àwọn sánà méjèèjì kò sí ìtẹ̀fi túmọ̀ rẹ̀ nu méjèèjì tí ò sí déédéé àmọ́ tọkàn yín wá balẹ̀ sí pé kí ọlọ́run ti ń bẹ nínú sánmà á ẹ̀gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀tàkù àdìsọ́kàn anabi Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábì rẹ̀ àtàwọn tó ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa síjọ́ pé ń da al-qiyama. ayyursil alaykum hasiba ilé ìfihàn wa gẹ́gẹ́ bó ti wá nù hadith bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò tẹ rí fi ń ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́ bí ilẹ̀ ń mì ilẹ̀ ń rí ojú ọrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ló máa ń bì ẹ̀ṣẹ̀ ló máa ń bì àti tí bàbá ti súnmọ́ lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ ni dáadọ́ pọ̀ láàrin wa sí bàbá sì ti dẹ́ṣẹ̀ sí bẹ́ẹ̀ láìdọ́ máa ṣẹlẹ̀ sí oríṣiríṣi àwọn àdánwò táwọn bàbá ńlá wọ̀ ọ̀mọ́ rí ó lè máa ṣẹlẹ̀ láyé tí wà nítorí pé àwọn àwọ̀ ọ̀daràn àtàwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ ìtàn bàbá tó wa náà mọ̀ rí ìtàn bàbá ńlá wọ̀ wò rí ṣebí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn afi ń ṣe fàájì lónìí. sọ eléyìí túmọ̀ sí pé tí àwọn aburú bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tiwa táwọn àdánwò ńláńlá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tiwa èyí tó ti pé àwọn bàbá ńlá wa àwọn òríró ẹ̀rí àwa ló yẹ ká bira wa léèrè ipe irú iṣẹ́ wò làwa náà ń ṣe táǹfin rírọ àwọn àbádé wọn ìbáyìí. torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa sọ pé àrùn kan kò gbóògùn àbó àbárùn kan kò lóògùn àkọ́kọ́ ẹ̀yẹ ọ̀gbọ́dọ̀ bá wọn sọ pé o nítorí pé àgbàgbọ́ pé kò sí àrùn kan àfikọ́jẹ́ kó lóògùn àyàfi kú àtògbó ogbó kò lóògùn bẹ́ẹ̀ ikú kò lóògùn ṣùgbọ́n àárẹ̀ míì ó lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá ó ṣeéṣe nínú hikima rẹ̀ kọ́mọ́tì wù pé kéèyàn mú ògùn ẹ̀ kọ́mọ́tì wù pé kéèyàn mú ògùn ẹ̀ wọ́n sì máa ṣèwádìí ẹ̀ nítorí pé ó lè wú ipe kí òun fi fìyà àwọn èèyàn débi kan pé ǹjẹ́ wọ́n gbọ́rọ̀ àbí òní gbọ́rọ̀ tontorí ẹ̀ ló fi jẹ́ pé kọ́mọ́ lẹ́nu pé àrùn kan wọn ní kan HIV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa náà láyè sìn tí nǹkan yìí yọjú sí wa sábà yẹ wọn ara wa wò báwọn ọba jọ dáràn àwọn èèyàn ti ń bẹ nígbà tí wọn ń kọ ẹrí póríṣiríṣi nǹkan ni wọn ń ti fún àwọn baba ńlá tí wọn ń kọ fún ètò rẹ sì ni ẹ̀yin náà sọ pé ẹni tó bá ti ń tẹnìkan ò ojú rẹ ó rí ẹnìkan ò rí rí sànù ìyẹn ni pé ṣé ẹ̀ ń retí kí ọlọ́run ọba kọ́ńrán ìjì burúkú tí ó máa gbé òkúta wá sọlù yín kó tó di pé màá ń tọ́lọ̀ wọn bá ń bá yín sọ ìgbà náà lẹ́tọ̀ọ́ marúkì lọ tọ́lọ̀ ń ṣe fún yín bí tá a bá wọ àyà yìí á rí i pé ọlọ́run bá ń kìlọ̀ fún wa wípé a ò gbọ́dọ̀ fọkàn balẹ̀ sí ètè ọlọ́run èèyàn gbọ́dọ̀ fọkàn balẹ̀ sí ètè ọlọ́run o bí kéèyàn sọ pé tó bá wọ ọlọ́run kó ṣe fún mi èmi ò bẹ̀rù à ẹni tó bá sọ bẹ́ẹ̀ àdánwò ńlá ni o kéèyàn ọmọ wíru gbólóhùn bá ń jáde lẹ́nu ó túmọ̀ sí pé ìbínú ọlọ́run ọba ń bẹ tòsí onítọ̀ èèyàn gbọ́nà tí ọ̀dà tọ́lọ́wọ́n bá ti léèwọ̀ wọ́n ń pàkíyèsí rẹ̀ pé wọ́n lágbájá tó ń ṣe yọ̀ ọ̀dà o ọlọ́wọ́n bò ti fẹ́ o ọ̀wá ni ẹ tí ẹ bá gbarú ọ̀nà tí mò ń gbà yí báyìí bò ní ti ṣe rí mo fẹ́ subhanallah títọ́ lọ́wọ́ bá bá mú bí jíde rí kú ọ̀ tó lè ṣe sùúrù èèyàn ní lè ṣe sùúrù jẹ́mà èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó fọkàn balẹ̀ sí èsì ọlọ́run torí de lẹ́yìn lọ́fà ló fi jẹ́ pé bẹ́ẹ̀ àtàpéjúwe rí máa fa kan ní Iraq wọ́n ní afáyẹn wọ́n máa ń pè yàn sójú ọ̀nà ọ̀hún ó ti wá pẹ́ tó ti máa ń pè yàn lọ sójú ọ̀nà ọlọ́run sádánwò ṣe èyí náà sì mà nínú principles à ń pè yàn lọ sójú ọ̀nà ọlọ́run òun náà ni ọ̀sọ́bùrú alẹ́ ẹ̀rẹ́bì láti sùúrù lórí ìnira tó wa nípa apá ń pè yàn lọ sójú ọ̀nà ọlọ́run ó lè má pè yàn lọ sójú ọ̀nà ọlọ́run jẹ́ bá sòrò àwọn ànábì Ọlọ́run tó síwájú wọ́n bá sọ̀rọ̀ pàdé ṣùgbọ́n èyí ò bá sọ̀rọ̀ pàdé nǹkan kan ni tó ṣe pé ọwọ́ pọ̀ wọ́n kì í ṣe dandan kó ṣẹlẹ̀ sí gbogbo èèyàn sísòro bá wá wá ara rẹ̀ pé Ọlọ́run ọba yóò bá yàn gbé fúyẹ́ yàtọ̀ sí pé kéèyàn wá máa wá ti ń pè sójú ọ̀nà ọlọ́run yìí àdánwò ọ̀nà tí sùn rí òun sì ń fẹ̀ subhanallah bẹ́ẹ̀ làbá yìí wọ́n máa ń sọ gbogbo wa pé òun fẹ́ àdánwò àtọ́dún tó ti ń pè lọ sójú ọ̀nà ọlọ́run àràdánwò rí o sì fàdánwò sànẹ́bí lágbájá o fàdánwò sànẹ́bí sàmẹ́dò òun tó ń tọ orí pa ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ti ràdánwò rí òun fẹ́ rí ìyẹn gbọ́dọ̀ kọ́kàn sí ọlọ́run kò sí tí kò lè fi fìyà jẹyàn ọlọ́run kọ́ ṣàánú wa ọlọ́run ti ṣe dé ọlọ́run ọba bá gbàdánwò kan àdánwò mọ́rì tọ̀tọ̀ tọba gbé kan ìtọ́ gbọ́n tọba ti débi tí ó ti tọ̀ ní kán bàbá yìí ọba máa pariwo ọmọ kéénu lé igbe àtàriwo rẹ̀ sú àwọn ọmọ súyàwó kéènì tani wàhálà ìtọ́ni síbẹ̀ yìí náà lẹ sọ pé kọ́lọ̀ ọ̀dẹ yìí wò ọlọ́wọ́ bíi ti kájú kó tó mú yàn ẹfẹ́ gba aládájọ́ pọ̀ ọwọ́ àgbàgbé pé èèyàn kì í tọrọ àdánwò kọ́ wá rí ládàá àtàwọn ìjọba wa yà bọ̀ tí èsì wọ́n lọ tọrọ rẹ̀ lọ́gbàládá bàbá yìí wá wá ọ̀nà tó fi lè borí àdánwò yìí kò rí ju pé kó sọ fáwọn ọmọ rẹ̀ pé gbogbo yín ẹ máa kọrin lémi lórí pé bàbá wa kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá wa kẹ́tẹ́kẹ́tẹ́ ni ṣé tí gbogbo nǹkan ọ̀bá dàrú ṣé bàbá kan lè gbà kọ́ ọmọ kó fò kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò ní kábò wọn á ní kí wọn máa kún lábùkù bẹ́ẹ̀ bóyá Ọlọ́run lè torí ẹ̀ kó mú àìrítọ̀tọ̀ ikú òfóun subhanallah torí di eléyìí ìyín ìfọkànbalẹ̀ sí ètí Ọlọ́run ọ̀nà Ọlọ́run ni kò máa tọ̀ iṣẹ́ rẹ̀ ni kò máa ṣe tọba tí wọn bá ká ọmọ di àìda àbọ̀ òṣìṣẹ́ ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ tọ́ bá ti pàkíyèsí rẹ tètè sáfò ń bẹ̀. má sọ pé kí ni ó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà sáṣetánì máa ń lò tí ẹ máa ń dáràn lọ́wọ́ tí wọ́n bá ka mọ́dì rẹ̀ ìgbà náà ni wọ́n á múra sí pé ìtẹ́ bá fẹ́ ṣe kẹ̀sì kìí sàwọ́ aláṣẹ tani ó ṣe Allah. torí di eléyìí kéèyàn má dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe ń pé وإذا قيل لهم لا إله إلا وإذا قيل لهم لا إله إلا الله يستكبرون innahum كانوا idha قيل لهم لا ilaha illa الله يستكبرون. الله ní اللي ayé àwọn tí yà ń jẹ yìí wọ́n jẹ́ ni tó ti pé tó máa sọ fún wọn pé la ilaha illa allah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfọlọ́run ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe àgbẹ̀rù mari ni wọ́n máa ṣe gbéraga pé àwọn òwí bẹ́ẹ̀ kí ni ó ṣe àwọn subhanallah wọ́n dàbí ẹni tí wọ́n sọ fún pé ń tẹ̀sí yọ̀ọ̀mọ̀dá àtúbọ̀tẹ́ tí wọ́n ti rú rẹ̀ ọ̀mọ̀ ní dà ní ntaríkà nínú àkọọ́lẹ̀ ọlọ́run máa ti kọ́ káyàn mórí irú nǹkan báyìí kọ́ wa sọ fún yín pé tó bá yẹ pé ìwọ ló bá lálejò náà mí fẹ́ sẹ́mẹ̀kọ́ mi ìbínú àti ìtara ike wọ́n ń tún òun ṣe lórí àìsíṣe tó òun ṣe àti pé ruta ní tún òun ṣe yọ ọmọ òun kó jùlọ òun dáa jùlọ kí ló dáa mọ́ gan tó bá yẹ pé ìwọ ló lálejò náà mí fẹ́. gbígbà tí yẹn ń afa aminu makrallah ìjọkàn wọn abalẹ̀ sétí ọlọ́run ọba níbí ọ̀nà pé na tó ń sọ fún a àdáhùn kan lélẹ́yìn náà báwo ló ṣe dáhùn ó lè fa ìparun báwo dáhùn ó lè fi oríire láéláé pé pé tó máa pàkíyèsí èèyàn pé mọ́tà ìdá tó ń ṣe mọ́ bá ti kú òǹdí rẹ̀ ah, إني أستغفر الله وأتوب إليه وجزاك الله خيرا يا أخي كنت أتوه mo ń ronúkú àdá lọ sọ́dọ̀ Ọlọ́run sì tọrọ àforíjì rẹ̀ ọlọpàá wa sàn wọn náà lẹsàn rẹ̀ èsì ní ti ewu ẹ mà èyàn lè torí rí láyé báyìí. tí ìmọ̀ ń sọ pé ẹ kí e, wọ́n á ní kí ni tó ń ṣe tí wọ́n ní èsì nígbà tí èèyàn kọkàn balẹ̀ sí ètò Ọlọ́run torí de lẹ́yìn Ọlọ́run ní. tí ọkàn yín wá balẹ̀ sí pé kí ọlọ́run ọba ti ń bẹ lókè kó fi ìdí burúkú tó ní agbára débi pé ọmọ kókùtà wá sọ lù ránṣẹ́ sí yín bí ṣé ìgbà náà lẹ́tọ̀ọ́ gbọ́ ìkìlọ̀ ọlọ́run ọba ti ń ṣe fún yín bí. torí délé aláya a gbọ́dọ̀ fi ọkàn balẹ̀ sí ọlọ́run ká máa tẹ̀lé ká má jẹ́ ọ̀kan nínú jẹ́ ká torí pẹ́ lómi ọ̀sán fún yín pé gbogbo ẹni tẹ́ ní ní tí wọ́n ti kú ọ̀dà àwọn ọ̀lọ́ sídìí sàárè wọn rí káwọn orí kíná sẹ́yọ́ bẹ̀. àwọn òsìjọ́kù lẹ́bàá sàárè wọn rí káwọn orí gbogbo náà máa wọn ajẹ́pínú kẹ́ wọ́n wà. ẹ mọ̀ gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí di eléyìí ní wọ́n ti kú lòun náà ti kú bígbà tí èèyàn fọkàn balẹ̀ sí ti ọlọ́run sẹ́ni tí ó ti wọ náà iṣẹ́ ti ẹni tí ó wà kéèyàn ọmọ tara àwọn míì torí rè kọ́mẹ́tẹ̀ pété èèyàn lẹ́lòmíì ọmọ wa wò kọ́gbọ́n ẹni tó tara ẹlòmíì torí rè eléyìí olólórí rè o àmẹ́ni tí wọ́n tara tiẹ̀ tí wọ́n wá wò kọ́gbọ́n ó ń ti ti ti àṣeṣubú nù o kọ́nà ọba kọ́nà ti wá lólórí bú torí di eléyìí a tún rí nínú àyà yìí náà wípé wọ́n fi rinlẹ̀ fọ́lọ́run wípé òkè lọ́lọ́run bá wà òkè gbogbo ẹ̀dá tó dá òkè gbogbo ẹ̀dá ló tó dá àti pé lẹ́yìn oná ìlàdí sọ́kàn gbogbo ànábì ọlọ́run pátá oná sì ni táwọn ànábì ọlọ́run tó ti kọ́ àwọn àlòmọ́ àwọn tẹ́ ẹ bá wá béèrè wípé irú òkè wo irú gíga wo ẹni gíga ga ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dá irú gíga wo wá ni gíga ọlọ́run ìyẹn ni pé tí wọ́n bá bi wá pé. kí ni gíga ọlọ́run tẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ gan-an rí káàdì mú gíga oríṣi mẹ́ta ni gíga ọlọ́run gíga oríṣi mẹ́ta ò ní gíga ọlọ́run alákọ̀ọ́kọ́ ni olówó ìkọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì olówó ìkọ̀hà ẹlẹ́ẹ̀kẹta olówó ìzáàd olówó ìkọ̀dọ̀ òun náà ni pé nípò ọlọ́run bá ga gbogbo nǹkan pátá lọ ní ipò kò sí ntọ́ga tọ́lọ̀ á ń bọ̀sibọ́sí pé yọ ga ju ọlọ́run ọba lọ. tá a gbà bẹ́ẹ̀ a bá gbà bẹ́ẹ̀ tá a bá gbà bẹ́ẹ̀ eléyìí á mú wa mọ̀ yìí pé gíga tá a sọ yẹn ipe ọlọ́run ọba ọ̀gá nípò ju gbogbo nǹkan lọ ṣé záàtù ọlọ́run ọba nìkan ni àbí záàtẹ̀nù àfẹ́fà. ṣé pàápàá ọlọ́run ọba nìkan ló ga nípò ju gbogbo lọ ni àbí pàápàá rẹ̀ àti gbogbo àwọn àròyìn rẹ̀ ìpè ọlọ́run ọba ọga nípò ní pàápàá rẹ̀ ju gíga sí pàápàá gbogbo nǹkan ga lọ àti pé ọlọ́run ọba ju bí gbogbo nǹkan ti ti lè ga ní ìròyìn lọ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ wá di nǹkan kan mú tẹ́yìn náà fi máa dáhùn. lápèjúwe ẹ rí i pé wọ́n ń ṣe béèrè níjọ́ kan wípé kí ni ipò káwọn máa ṣe sọ̀láàtù fàtẹ̀ kí ni ipò káwọn máa ṣe sọ̀láàtù fàtẹ̀ a ní kódà kí n ò ṣe kí wọ́n á nípo ẹni tó bá ṣe ẹni tó bá ṣe kì í ṣe kèfèrí lópin ìgbà tí ọba ti láti sọ́kàn burúkú tó wọ́n rọ̀ mọ́ kí láti sọ́kàn burúkú náà wọ́n ní ọlọ́lá ju alukur'ani lọ wọ́n ní ọ̀gá ju alukur'ani lọ wọ́n fìgbà kan sọ pé lẹ́ẹ̀mẹ́fà wọ́n tún fìgbà kan sọ pé nígbà ọgọ́ta wọ́n tún fìgbà kan sọ pé nígbà ọgọ́rùn-ún mẹ́fà wọ́n tún fìgbà kan sọ pé ní gbẹgbẹrún mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwo lọ̀rọ̀ ẹnìkan àkókò àtọ̀lájú bá ti ń sàkúránì kì í sọ̀rọ̀ lọ kì í sì sọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam báwo wá ẹnìkan míì tí kì í sọ lọ ní o ti wá jẹ́ ga nípò títí ó tó wá jẹ́ ọ̀rọ̀ kì í tún sílẹ̀ tán o ẹgbẹ́ ìgbà tí wọ́n ń sọ wọn yẹn ṣé ó ṣe déédéé àbí ó ṣe déédéé kò lè ṣe déédéé nítorí pé lillahi ulul qadr tí ọlọ́wọ́ máa ní gíga kù a sì ti sọ wípé al-qawlu fi as-sifat fi az-zat máa sọ nípa àròyìn ọlọ́run ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ìtàn sọ nípa pàápàá ọlọ́run tá a bá ní pàápàá ọlọ́run ọlọ́run ga nípò nínú pàápàá rẹ̀ ju gbogbo gíga tí pàápàá ẹlòmíì lè ga lọ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ga níròyìn ọ̀gá níròyìn ju gbogbo bí ìròyìn ẹlòmíì ti ṣe lè ga lọ a sì mọ̀ kọ́rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run kọ̀ wá sí bí ọ̀rọ̀ ẹlòmíì tó jẹ́ ròyìn ẹlòmíì bí ó ti ṣe wá lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run á ń bọ̀ sí bọ́ sí pé yóò ju ọlọ́run ọba lọ. ṣé wa ibẹ̀ láti wá mú òfin yẹn jáde yìí pé fadlu kalami llahi ala fadli kalami man siwa Allahi ka fadli llahi ala man siwa. ipe ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run àjùlọ ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run lórí gbogbo ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ó dà gẹ́gẹ́ bí àjùlọ ọlọ́ọ̀ni lórí gbogbo ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀. gbàtà bá ti lẹ́nìkan ò tọ́lọ̀ kò lè tó ọ̀rọ̀ lọ amọ̀rọ̀ kan ti gbé ojú ọ̀rọ̀ lọ ọba lọ. gíga kejì ọ̀nà ni ulul qahar ọ̀nà ni ulul qahar ìpè ọlọ́run ọba ọ̀gá ọ̀gá ní gíga pópórí gbogbo nǹkan kò sí tó lè borí ẹ̀ ọlọ́run ọba borí gbogbo nǹkan ọlọ́run ní mú ní ṣe tó bá fẹ́ téèyàn ò sì ní rí bí yẹn sí. Si ṣùgbọ́n èèyàn tó bá jọ́gà rẹ̀ àbọ̀dá aláṣẹ rẹ̀ ẹ̀ rí i pé gbogbo àṣẹ tí máa wọ́ ọmọ ṣe ọmọ ṣe ń gbọ́ bá yá gbọ́ ọ yẹra tó bá yẹra tó bá bí ọlọ́rẹ̀ pé kí ló dé owó mi bẹ́ẹ̀ ni lónìí tó ní agbára tí èjọ ń pa kò ní ṣùgbọ́n náà bá ń gbọ́ olówó káhàr bọ́ fẹ́ bọ́ kọ́ ọlọ́run ọba wa lágbára yìí ẹnìkan á lè béèrè kó wa sọ pé ẹ ọlọ́run lágbára láti jẹ wá ń pàṣẹ ìjọba pẹ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kí ló wá ṣe tó fi àwọn kan lẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí tó fi àwọn kan mùsùlùmí ó fi àwọn kan lólùgbàgbọ́ òdodo ó fa àwọn kan lẹ̀ láláìgbàgbọ́ kí ló dé tí ò jẹ àwọn tó kù náà nípa káwọn náà dolùgbàgbọ́ òdodo tọ́lọ̀ lè ṣe bẹ́ẹ̀ àbí ò lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá àṣẹ yóò wò ní ọlọ́wọ́ bá àṣẹ yóò wò ní ọlọ́wọ́ ròyìn ara rẹ̀ ó ní inna hadaynahu shakiran wa imma kafura ọlọ́run dájúdájú àti fọ̀nà mayà látàrí pé àfúnni làákàyè àti fi ọ̀nà mayà látàrí làákàyè tá a shakiran. inú kó lọ làákàyè rẹ̀ kọjá ni tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ó ṣe tọ́ lọ́hùn wà ìmá kẹfúrà àbí kó ti ya aláìgbàgbọ́ ọlọ́run ti sọ pé faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá sì wù kó sá ìgbàgbọ́ eléyìí túmọ̀ sí pé gbígbàgbọ́ àtà ìgbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sà ó ní í ṣe pẹ̀lú ń tá a bá sà lẹ́sà èèyàn bá san ìgbàgbọ́ lẹ́sà ọlọ́run ọba tó bá wù àfẹsẹ̀ kò ń gẹ́ lọ sí díẹ̀ ẹni tó bá sì sa ìgbàgbọ́ lẹ́sà tó bá wù ọlọ́run àfisílẹ̀ lórí àgbàgbọ́ yẹn pẹ̀lú ìṣèdọ́gba rẹ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba kì í ṣàbòsí fáwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba kì í ṣe àbòsí fẹ́rú ẹ̀ torí di eléyìí báyìí ẹni tó gbàgbọ́ àánú ọlọ́run àti kẹrẹ nìyí ẹni tó ti sàn ìgbàgbọ́ ìṣèdọ́gbọ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba òsà kò sí fẹ́ nìkan ọlọ́run ọba wa ń kọ́ kò sí àbòsí fẹ́ nìkan. oríṣi kẹta ọ̀nà ni olówó zed gíga pàápàá rẹ̀ pé pàápàá ọlọ́run ọba ọ̀gá ju gbogbo pàápàá ẹlòmíì lọ. àwa kúrú jama kò sí bá a ti lè ga tó tà kúrú aga àbá kúrú ẹ̀dá àgbàtẹ́ bá ga níbo lẹ́yìn wà sí àwọn àpáta ńláńlá nàám ẹgbẹ́ ẹ̀kọ́ ni tí ọba ń ga yàtọ̀ nága ó túmọ̀ sí kó kúrú àbọ̀gá tó pé ọba ga òbúkátà láti máa nàga òbúkátà láti máa ga tẹ̀ so kátó wá pé sánmà níbo làwọn àpáta wà sí sánmà torí di báyìí. nínú pàápàá wa àwa kúrú ọlọ́run ọba lọ́ba tó ga àwa kúrú ọlọ́run ọba lọ́ba tó ga tó ọlọ́run ọba sọ yìí pé yakhafuna rabbahum min fawqihim yakhafuna rabbahum min fawqihim eléyìí ń tọ́ka sí kí ni uluwwul zaat yakhafuna rabbahum min fawqihim. wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba wọn lókè wọn wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọn lókè wọn ilé ìtumọ̀ sí kọ́lọ́ ọba ń kọ́ olówó olówó dáa ọlọ́run ọba ń bẹ lókè àwọn ẹrú ẹ̀ àwọn ń bẹ̀rù rẹ̀ wà olówó kọ́dọ̀ bákan náà ọlọ́run ọba tó sọ pé wọ́n wọ́n kọ́ hírun fọ́wọ́ kọ́ àìbáyádẹ́ òun náà ni olùborí ti ń bẹ lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ eléyìí ń gíga àti bíborí eléyìí jẹ́ àwọn eŋti gíga ọlọ́run ọba ń tọ́ka sí mẹ́ta ike ọlọ́run ọba ga nípò ọ̀gá nípò ju gbogbo èèyàn lọ gbogbo nǹkan lọ ọlọ́run ọba sì ga ní ìborí torí pé òun ní tú láti èèyàn sí tó bá fẹ́ ẹlòmíì ò ní tú láti èèyàn sí tó bá fẹ́ gbogbo gbà ọlọ́run ọba sì tún jẹ́ni tó ga jù ní pápá rẹ̀ kò sí sọ́gà tọ́lọ̀ táwọn bọ́sibọ́sí pé yọ wá ga ju ọlọ́run ọba wa lọ. lẹ́yìn eléyìí àfáà tó mú àyà mi wá níbi tó lọ́wọ́ bá ti sọ yìí pé هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير ọlọ́run ọba ní huwa alladhi khalaqa as-samawati wal-ard ọlọ́run ọba ní ọba tó ṣe pé ó dá àwọn sánmà àti ilẹ̀ fi sittati ayyamin láàrin ijọ́ mẹ́fà thumma istawa 'ala al-'arsh lẹ́yìn náà lọ́lọ́run ọba wá ṣe dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ ya'lamu ma yaliju fil-ard ọlọ́run ọba mọ ohun tó ń wọlé lọ sínú lẹ̀ wa ma yakhruju minha. ọlọ́run bá ti máa ń tó jáde nínú ẹ̀ wa ma yanzilu minas samaa ọlọ́run ti máa ń ti ń sọ̀kalẹ̀ láti sánmà wa ma ya'ruju ó sì máa ń ti ń gòkè wọnú sánmà na huwa ma'akum àti pé ọlọ́run ọba yìí ń bẹ pẹ̀lú yín níbikíbi tẹ́ ẹ bá wà dájúdájú ọlọ́run ọba nípa pé ọlọ́run sàlàyé bọ́ọ̀n ti ṣe dá àwọn sánmà àti ilẹ̀ láàrin ijọ́ mẹ́fà a ti sọ pé ijọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ijọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí níjọ́ wò naam yawmul ahad tọ́ lẹ́yìn náà lọ́ba wa ṣe dọ́gba lórí àga ọlá rẹ̀ ọlọ́run ọba wa sọ yìí pé ya'lamu ma yaliju fil ard ìbọ̀lọ́lọ́wọ́ bá sọ pé òun ṣe dọ́gba lórí lórí àga ọlá rẹ̀ eléyìí tó tọ́ka sí pé bolo ọlọ́run ọba wà lókè ọlọ́run ọba wà sọ pé òkè tó ń wà yẹn lórí gbogbo ẹ̀dọ́ òun tó ń dá yẹn kò dínà kó wọn mọ ní ti ń ṣẹlẹ̀ láàrin kò dínà kó wọn mọ ní tẹ̀sí ní kọ̀kọ̀ àti ní gbangba kò dínà kó wọn mọ ní tẹ̀gbé pamọ́ àti tẹ̀gbé hàn kò sì dínà kó wọn mọ ní tẹ̀sí lókùnkùn àti tẹ̀sí nínú ìmọ́lẹ̀ nítorí pé àtẹ̀yí tó o ti ṣe àtẹ̀yí tó o ti ṣe èyí tó wọ́n wá ṣe títí tó fi fa ayé lẹ̀ àtẹ̀yí tí ó sì sí ọ́ gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́n bá ti mà kó tó ikọ́ ṣẹ̀dá rẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá wa báwo ni ó ti jẹ́ pé kò nímọ̀ nípa àwa tó dà tí ó sì wá jẹ́ kó lẹ́lẹ́dàá wa kò lè tètè ó nímọ̀ nípa wa ọmọ ìta ń ṣe ọmọ ìta àti ìṣe ó sì mọ ìta padà ṣe ọmọ ìti ń ṣe wá ọmọ ìti ó padà ṣe wá. تعالى الله يعلم ما يلج في الأرض الله بتاوي أمن ونولي àwọn òkúta ń gbé sínú lẹ ọlọ́mọ àwọn wọn ò sọnù ẹ̀yin ó ti òkú nígbà tá a bá fi róòtù mẹ́ta mẹ́fà òkú anabi sallallahu alaihi wa sallam wọ́n fi hàn wá pété ẹ bá sin òkú gbogbo ara rẹ bá jẹrà tó parẹ́ lẹ́ni tọ́lọ́run bá bá pa ọ́lẹ̀ pélé ọ̀dì ara rẹ̀ torí pé àwọn kan bẹ nínú àwọn ẹrú bá pa ọ́lẹ̀ pélé òní jara wọn nínú wọn làwọn anabi ẹni bá ara rẹ̀ ilé ọ̀dì ara rẹ̀ yọ̀ sẹ̀ kankan eléyàn ni wọ́n ń pè ní àjùbọ̀ zanab yìí òun náà lè gun sóńsó tó máa ń bẹ nísàlẹ̀ egun ẹ̀yìn tó egun tó dà gẹ́gẹ́ bí ọmọ àkàrà ẹ̀ tó máa ń bẹ nísàlẹ̀ egun ẹ̀yìn ilẹ̀ òní jẹ́ lára oníkálukú wa títí tí òbí tó gbé dàrú kéya òní ọ̀fẹ́ kù olọ́lọ́wọ́ bó ti pa aláṣẹ pé kó tún di àwa padà tó ti di wa tó bá tó gbé dàrú kéya. torí de eléyìí ọlọ́run máa ń tẹ̀ ń gbé sínú rẹ̀ bóyá bí òkú ọlọ́run bá sì máa ń tẹ́ wọnú rẹ̀ lómi tójò bá rọ̀ àwọn máa bẹ lọ́n kójú ọrọ̀ ẹ sì rí i pé bá rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ omi òjò tí ó rọ̀ inú lẹ́lẹ̀ ni ọwọ́ ọlọ́run bá omi tó ọlọ́run ọba mọ̀ wọ́n àwọn tẹ́ ń gbé pamọ́ sínú lẹ̀ ọlọ́run ọba mọ̀ wọ́n ntí wọnú ọlọ́run ọba mọ̀ kọ̀ pamọ́ sí torí pé nǹkan kan nínú ẹ̀dá ẹlẹ́dàá wa ẹ̀dá ẹlẹ́dàá wa láì jẹ́ wa mọ̀ nípa rẹ̀ wà ọlọ́run ọba sì máa ti ń jáde láti inú lẹ̀ èso tẹ́ gbìn bákan náà njẹ́ mú jáde nínú ilẹ̀ lóhùn àlùmọ́ọ́nì ilẹ̀ ọlọ́wọ́n bá mà síbí ọlọ́wọ́n bá náà ló mú máa jáde bákan náà gbogbo nǹkan pátá ètò ti pẹ́ mú jáde láti inú ilẹ̀ bóyá omi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹtrol góòlù nǹkankan gbogbo ẹ̀ pátá ọlọ́wọ́n bá mà síbí ọlọ́wọ́n ló kó bẹ́ẹ̀ kìí sẹ́nu míì ló kó bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ló kó síbẹ̀ ibi tó ṣe pé wọ́n ti mọ̀ pọ́ wà lónìí tí wọ́n ti mú jáde ọlọ́wọ́n ó ti jọ tó lọ́wọ́ bàbá kọ pé yóò jẹ́ mú jáde kó tó di kó wọ́n rí mú jáde wọ́n máa yẹn ń zoro mìíràn sẹ́mà ọlọ́wọ́ bá máa ti ń sọ̀kalẹ̀ láti sẹ́mà gẹ́gẹ́ bí òjò gẹ́gẹ́ bí àwọn màláìkà àti nǹkan míì táwọn lè fojú rí ti ń sọ̀kalẹ̀ láti inú sẹ́mà ọlọ́wọ́ bá máa so taba sọ kójú ń sọ̀kalẹ̀ láti sánmà kìí ṣe ń tà gbàlérò pé inú sánmà gángan òjò ti ń jáde ìyẹn ni pé látòkè tó kó tó máa sọ pé sánmà ó lè túmọ̀ sí sánmà ó sì lè túmọ̀ sí òkè òjò ń rọ̀ látòkè ṣùgbọ́n màlíkà ń sọ̀ láti sánmà nítorí kó tòṣì ń rọ̀ yìí kété inú sánmà lòún ti ń wá ògbó ọlọ́run bá pọ̀ lára ẹ̀ ògbó ọlọ́run bá wá pọ̀ lára ẹ̀ òjò ti ń rọ̀ tó ṣe pé tí wọ́n bá gòkè tó wàá nù bàálù wàá rí pé bàálù ọ̀wọ́ ibi tó tó ti ti ń pa bí wọ́n bá tó bá tó gbéra sókè tó gbéra sókè yóò débi tó rí kótó ń rán sálẹ̀ kò sí kára bàálù tó eléyìí inú atẹ́gùn inú òkè lọ́lọ́run ti ní kótó ọmọ rọ̀ subhanallah kì í pé nínú sámà gàgà. ọlọ́run máa ń ti ń gẹ́gẹ́ bí ó sì máa ń ti ń láti inú sámà gẹ́gẹ́ bí àwọn màlẹ́kà ti ń gòkè lọ sí sánà nítorí bá nàbí sallallahu alaihi wasallam wọ́n sọ yìí pé yata'aqqabuna fikum yata'aqqabu fikum al-mala'ikatu bil-layli wa mala'ikatu bin-nahar àwọn màlẹ́kà wọ́n máa lọ wọ́n máa bọ̀ láàrin yín wọ́n máa wá láàárọ̀ sì tún àwọn kan wà láàárọ̀ àwọn kan sì máa wá nírọ̀lẹ́ àwọn ètò bá wá láàárọ̀ wọ́n gòkè tó bá dìrọ̀lẹ́ àwọn kan sọ̀ nírọ̀lẹ́ àwọn kan padà tó bá di láàrọ̀ ọlọ́run bọ́ọ̀mù á di wọ́n léèrè ọlọ́run sì ti mà kayfa taraktum ibadi kayfa wajadtum ibadi wa kayfa taraktumuh ipò wo lẹ báwọn ẹrú èmi ọlọ́run àdínkù wo lẹ fi wọ́n lẹ̀ wọ́n sọ pé wajadnahum wa hum yusallun wa taraknahum wa hum yusallun nígbà tá a bá wọn a bá wọn fi wọn kírun ìgbà tá a tún fi wọn lẹ̀ a fi wọn lẹ̀ fi wọn kírun àwa. torí pé àwọn ètò bá wá láàárọ̀ wọ́n wà lásìkò àtúbà ni wọ́n sì máa bẹ títí di àsìkò àfọ̀ ìgbà tí wọn àsìkò bá ti bẹ̀rẹ̀ àwọn ń lọnu wọ́n bá wa à ń kírun àtúbà wọ́n sì tún lọ à ń kírun àfọ̀ àwọn ètò sì dé rọ̀lẹ́ àwọn ò dé lásìkò àfọ̀ wọ́n bá wa pa à ń kírun àsìkò tí wọ́n lọ àtùkùrún àtùbà a fi wálẹ̀ àǹkírun subhanallah. tòbẹ́ làwọn mọ̀lẹ́kà wọ́n máa gòkè wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n máa gòkè ọlọ́wọ́ bá mọ̀ wọn ọlọ́wọ́ bá máa ti ń gun ti ń gòkè ó sì máa ti ń sọ̀kalẹ̀ wa àti pé ọlọ́wọ́ bá yẹ bẹ pẹ̀lú ní gbogbo bá wà eléyìí ní táàfà fẹ́ mú yọ wa huwa ma'akum aynama kuntum àti pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín níbikíbi tẹ́ ẹ bá wà. tọ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ní gbogbo ibikíbi tá a bá wà. eléyìí ó túmọ̀ sí pé bíbẹ lókè àga ọlá wa ní gbogbo ibikíbi wa. níbikíbi tá a bá wà ó túmọ̀ sí pé yóò fi orí àgọ́ yóò fi òkè àgọ́ ọlá rẹ̀ lẹ̀ nígbà kan níbí rárá subhanallah eléyìí ó mu àmọ́ ta lọ́lọ́ọ̀gá ta lọ́lọ́ọ̀gá ọba tó ga ju gbogbo tó ga lọ ọba tó fi kó ti dọ́gba sókè àgọ́ ọlá rẹ̀. tó sì mọ gbogbo ń ti ń ṣẹlẹ̀ wa tó sì ń bẹ pẹ̀lú wa. bíbẹ pẹ̀lú wa tí ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa yìí báyìí àwọn rẹ wípé ìtumá rẹ̀ òun náà ní wípé ọlọ́run ọba ń bẹ wa pẹ̀lú ìmá ọlọ́run ọba ń bẹ wa pẹ̀lú ìmá àti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wa. nínú àwọn atiwájú bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé títí tóbi dórí àwọn tó tẹ̀lé wọn wọ́n ròyìn pé ẹnu gbogbo olùmọ́kò pátákáfà lórí pé rẹ̀ ní pé kí ni ma'iyyatun bi anna hadhihi ma'i bi anna hadhihi ma'iyyatan ilmiyatan ma'iyyata ilm bíbẹ pẹ̀lú ẹni tìmánì kìí ṣe bíbẹ pẹ̀lú ẹni rẹ́tẹ́n pẹ̀lú pàápàá rẹ̀ kìí ṣe pé ń bẹ pẹ̀lú wa pẹ̀lú pàápàá rẹ̀ ṣùgbọ́n ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmá rẹ̀. kò sí tàbí ṣùgbọ́n wípé tùmọ̀ àyà yìí nù nítorí pé ìríran ọlọ́run ọ̀kárí ibikíbi kò sì sí nǹkan kan tó pamọ́ sọ́nà ọ̀ra gbogbo ibi yòówù sí nǹkan náà lè wà nítorí wípé pẹ̀lú lédè Lárúbáwá máa téèyàn sọ pé máa wa huwa ma'akum ó ń bẹ pẹ̀lú yín máa yín lédè Lárúbáwá tí wọ́n bá lò ó la taqtadi an yakuna ahadu shay'ayni mukhtalitan bil akhar. ìtumọ̀ rẹ̀ ọ̀pá dandan pé nǹkan kan lúpọ̀ mọ́ nǹkan kan tí wọ́n bá ní bẹ pẹ̀lú kò túmọ̀ sí pé nǹkan kan ni pé tí wọ́n bá ní nǹkan kan jọ dira wọn mú o kò túmọ̀ sí pé farakara kò túmọ̀ sí pé wọ́n jọ fìgbà kan náà wà níbì kan náà wọ́n wá sẹ́yìn náà bá sọ pé pẹ̀lú tẹ́ bá sọ pé pẹ̀lú mọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ téèyàn bá sọ pé mọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ tó túmọ̀ sí wípé dandan ara yín àtara rẹ̀ jọ ń bẹ ń bì kan náà náà tó túmọ̀ síbẹ̀ náà padà. ọlọ́run bá sọ wípé yá ayọ̀ alladhina amanu taqullaha wa kunu ma'a as-sadiqin. a fi ẹ̀yin olùwàgbọ́ òdodo fi ẹ̀pá ẹ̀ ọlọ́run kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ṣé ìtumọ̀ rẹ̀ ní kẹ́ ń bá wọn jókòó bó tiẹ̀ jẹ́ pé òpùrọ̀ lẹ́yìn ẹ bá ti jókòó pẹ̀lú wọn ṣé tuma rẹ̀ ni kíláàni tuma rẹ̀ àà ah, ah, ò kí n ti kẹ́ ẹ máa di jọ́ torí tẹ́ ẹ bá sọ pé tuma rẹ̀ ni kẹ́ ẹ jọ máa rìn ìyẹn ni pé ẹ̀yin ẹ jókòó rọ ẹ bá ti máa bá wọn lódodo rìn. kẹ́yìn náà máa sòdodo bẹ́ẹ̀ ìtumọ̀ ayà nù kò sí ìtumọ̀ púpẹ̀ ńjọ́ rìn ẹ̀ńjọ́ ń jókòó ẹ̀ńjọ́ ń jẹ ẹ̀ńjọ́ mu ẹ̀yìn sì yèké ẹ̀yìn òpùrọ́ yóò aláǹfààní pẹ̀lú gbólódodo rìn. wàkúrò máa as-sadiqin ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ wọn kìí ṣe pé ẹjọ́ máa jókòó kìí ṣe pé ẹjọ́ máa ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kí wọ́n bá wá àwọn olódodo kí wọ́n rẹ̀yìn náà nu wọn gbólódodo ní tani máa ń sòdodo kẹ́yìn náà ọjọ́ kan nu wọn ìtumọ̀ rẹ̀ nu eléyìí túmọ̀ sí pé máa kò túmọ̀ sí pé arakara kò túmọ̀ sí pé àjọ ń lọ kò sì túmọ̀ sí pé àjọ rìn ìjẹ́ tó bá yẹ pé láàrin àwọn èèyàn kò túmọ̀ síbẹ̀ báwo wá la ti fẹ́ túmọ̀ rẹ̀ síbẹ̀ nípa tọ́lọ́ nígbà tọ́lọ́ sọ pé wọ́n hùwà máa kó kó ń bẹ pẹ̀lú yín kó ló ti wá fẹ́ jẹ́ pé pàápàá rẹ̀ ní bẹ pẹ̀lú wa. ṣé a gbọ́ ìtumọ̀ ayà yẹn yé tá a bá gbọ́ yé eléyà fi hàn wá pé wọ́n hùwà máa kún yẹn kọ̀ pa dandan gẹ́gẹ́ báwọn kan ti gbọ́ yé tiwọn látàrí àgbọ̀yé tó dorí kodò wípé wọ́n hùwà máa kún ayé àfi tó bá pé tùmọ̀ àyà yìí ni wọ́n kó ní wọn sọ ọ̀dẹ̀ pé ẹ máa bá wọn lódodo jókòó ẹ máa bá wọn rìn yéé sì ṣe ntọ́nà wọn bá ń sọ ọ̀nà ntọ́nà wọn bá ń sọ ni pé ẹ̀yin náà jẹ́ kí ni ẹ jẹ́ olódodo. bíbẹ pẹ̀lú tọ́nà wọn bá ló máa ń bẹ pẹ̀lú àwọn ẹrú òun ó pín sọ́nà méjì nínú Al-Kùránì bíbẹ tọ́nà wọn bá ló máa ń bẹ pẹ̀lú àwọn ẹrú òun ọ̀nà méjì ló pín sínú Al-Kùránì ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni màáyẹ̀tún xaasa ẹlẹ́ẹ̀kejì ni kí ni màáyẹ̀tún àmà bíbẹ pẹ̀lú àwọn kan ní bíbẹ tá a sàlẹ́sà tá a dá yẹn rí ẹlẹ́ẹ̀kejì ọ̀nà bíbẹ èyí tó ti gbogbogbò bíbẹ pẹ̀lú tó ti gbogbogbò oríṣi bíbẹ pẹ̀lú àwọn ẹrú tọ́lọ̀ wọn bá lóun máa bẹ èyí tó wá náà alukur'ani o. ọlọ́wọ́n bá sọ yìí pé inna allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun. inna allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun. dájúdájú ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń pààyà rẹ̀ dájúdájú ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣe dáadáa ẹ̀dí eléyìí mú ọlọ́run ti sọ ń bí pé wa huwa ma'akum aynama kuntum òun sì ń bẹ pẹ̀lú yín ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ṣé bíbẹ pẹ̀lú tó wá nínú ááyà tó ti kàn yìí ìní irú bíbẹ pẹ̀lú.

ó sì kárí ẹni tí ń ṣetọ́ lọ́run ó sì kárí ọ̀tọ̀ ọlọ́run ó ẹni tí ń bẹ lókè ó sì kárí ẹni tí ń bẹ ńlẹ̀ wa ọlọ́run ọba ń bẹ pẹ̀lú yín bíkíbi tẹ́ ẹ bá wà. tọ́ eléyìí kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ tẹ gbọ́ ọba ń ọba yẹn lẹ́rù pé kò sí ìdíjẹ́fẹ́ sáwọ́ kéèyàn sọ sí ọwọ́ rẹ̀ kò síbi tó fẹ́ sáwọ̀ torí pé téèyàn bá lè fara pamọ́ sọ́nà níbi kan ni máa dáràn tó kọ̀ àmọ́ kò síbi tó fẹ́ sáwọ̀ ẹni tó wà ní gbangba kò hàn sọ́nà ń jẹni tó wà kọ̀rọ̀ lọ. wàhùwà máa kún ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú yín níbikíbi tẹ́ ẹ bá wà eléyìí wọ́n ń pè ní bíbẹ pẹ̀lú èyí tó ṣe fún gbòòrò ọ̀kàrí gbogbo ẹ̀dá tọ́lọ̀ wọn bá dà. ṣùgbọ́n ewu kejì níbi tọ́lọ̀ wọn bá ti sọ pé inna Allaha ma'al ladhina ttaqaw wal ladhina hum muhsinun dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tó ń páyọ̀ ọlọ́run tí wọ́n ṣé bíbẹ pé à ń rí wọn lélẹ́yìn náà àbí bíbẹ pé a mọ ibi tí wọ́n wà lélẹ́yìn bíbẹ pẹ̀lú tí máa bani lẹ́rù pé hẹ́ẹ̀ àfi kí n sọ́ra o ṣerú rẹ̀ lélẹ́yìn náà kí ṣerú rẹ̀ lélẹ́yìn eléyìí kí ni wọ́n ń pè é bíbẹ àtìlẹ́yìn Ọlọ́run bíbẹ fífi wọn ti kò ń gẹ́ bíbẹ sísọ wọn nínú gbogbo aburú bíbẹ gbígbé wọn lọ gbogbo bíire yẹn kọ́ lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn eléyìí bẹ́ẹ̀ eléyìí lórí ti méjì bíbẹ pẹ̀lú ti ń bẹ tọ́ ọ̀dà eléyìí túmọ̀ sí pé irú bíbẹ yìí bíbẹ pẹ̀lú yìí ọjọ́ táwọn olùpáyọ̀ ọlọ́wọ́n bá nìkan yàtọ̀ sí tàwọn alábòsí yàtọ̀ sí tàwọn alábòsí tó ń ti kọ́lọ́ wọn bá sọ pé wa huwa ma'akum aynama kuntum ó ń bẹ pẹ̀lú gbogbo yín bíkíbi tẹ́ bá wà tẹ́lú bíbẹ yìí wá ní bíbẹ yìí rárá bíbẹ pẹ̀lú gbogbo àbí kíbi tá a bá wà o ti rí pé ìmọ̀ ọlọ́run rọ̀ kiri ká wa àbí kíbi tá a bá wà ṣùgbọ́n bíbẹ pẹ̀lú àwọn olùpáyọ̀ ọlọ́run bíbẹ pàtàkì ni fún àwọn ẹni pàtàkì látàrí iṣẹ́ pàtàkì tí wọ́n ti. tọ́ ẹ wá di nǹkan kan tó sàǹfààní gan mu àwọn ẹni tó sọ pé ọlọ́run ọba ń bẹ níbikíbi látàrí àyà àtàlákọ̀ọ́kọ́ yẹn níbi tọ́lọ́ sọ pé wa huwa ma'akum anyị na bọ́lọ̀ kpọlọ ọba ń bẹ yín ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. èyí a pé gbogbo olùmọ̀ islam nínú àwọn sàábì àtàwọn tó ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹnu wọn kò lórí pé bíbẹ̀ wọn nu sí pé ìmọ̀ ọlọ́run ọba rọ kiri ká wa gbogbo ibikíbi bá wà. báyìí láti máa ń àlùkùránì sáré wa àbí kùtù láwọn sọ. èsì pé èèyàn kàn kágídí kó kágídí borí ọmọ atara rẹ jẹ pé wàhùwà máa kún lọ́lọ́run sọ ń bí àwọn sì gbọ́ lárúbáwá ọlọ́run ló ń bẹ pẹ̀lú yín kalan fọ́ọ̀dì torí pé kò gbọ́ lárúbáwá nù torí tó bá gbọ́ lárúbáwá ẹnu àwọn tó gbọ́ lárúbáwá ló ti kọ́ lárúbáwá àwọn sàábé àwọn gbọ́ lárúbáwá ju gbogbo wa lọ kí ni àwọn gbọ́ à ń kàn kílò lò lásán lẹ́gbẹ̀ẹ́ wọn. nígbà ẹ̀yẹ kó tó wà téèyàn bá máa wá wàhálà ọlọ́mọdé àrí wàhálà torí di eléyìí ẹni tí wọ́n sọ pé àyà yẹn túmọ̀ sí kọ́lọ́ ọba ń bẹ pẹ̀lú àwọn ni pẹ̀lú láti rẹ̀ ẹ bá sọ fún yín pé ìgbà tẹ́ ní ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú láti rẹ̀ ẹ jọ ẹ túmọ̀ àyà yìí fún wa péye wa ẹ túmọ̀ àyà yìí fún wa inna Allaha ma'a alladhina walladhina hum muhsinun pé dájúdájú ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ tí wọ́n sì jẹ́ olùṣe dáadáa tẹ́ bá lọ́lọ́ bẹ pẹ̀lú wa pẹ̀lú záàtì rẹ̀ ni nígbà tó yẹ pé máa ntẹ́yìn gbọ́ yí pẹ̀lú bíbẹ pẹ̀lú ni pé ń bẹ pẹ̀lú pàápàá rẹ̀ ṣé ń pẹlụ pẹ̀lú pàápàá rẹ̀ ń bẹ pẹ̀lú àwọn olùpáyà rẹ̀ pẹ̀lú pàápàá rẹ̀ láwọn nìkan ni àjẹpẹ́ kò sí pẹ̀lú náà kò sí pẹ̀lú àwọn ẹni tí ọ̀páyà rẹ̀ àjẹpẹ́ bò wá tó yé wa ẹni tó sọ pé ìtumọ̀ máa pàápàá rẹ̀ pẹ̀lú wa ẹ sọ fún pé tí ń bá ń bẹ pẹ̀lú àwọn olùpáyà rẹ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú kí wọ́n ní fi ń mo rò pé yé tó ẹbí wọn bẹ́ẹ̀ tí wọ́n bá tún wá mí sí wa kẹ́gbẹ́ sí mi. àyà yìí tọ́ka sí pé kò sí tẹ́ bá ti mú àyà méjèèjì wá fẹ́ni tí ń tanra rẹ̀ jẹ ìkọlọ̀ ń bẹ pẹ̀lú àwọn ibikíbi lọ́nà ti wà pẹ̀lú dáàtì rẹ̀ ẹ pé kó túmọ̀ àyà oríṣi méjèèjì báyìí. wa huwa ma'akum aynama kuntum inna Allaha ma'a alladhina ittaqaw walladhina hum muhsinun. àbíkò láti fẹ́ sọ pé irú bíbẹ tó lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú fìràwọ́nà irú bíbẹ tí ń bẹ pẹ̀lú ṣẹ̀tọ́n irú bíbẹ tí ń bẹ pẹ̀lú Abu Jahl irú bíbẹ tí ń bẹ pẹ̀lú Abu Lahab kò lẹ́sì fẹ́ fi wé irú ẹsì fẹ́ fi wé irú bíbẹ èyí tí ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn ànábì rẹ̀ títí ó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo lẹ́sì fẹ́ fi àwọn bíbẹ yẹn wéra wọn tí wọ́n jọra wọn wàláhì wọ́n jọra wọn torí di eléyìí ló fi jẹ́ pé alhamdulillah fẹ́ni tó bá gbọ́ ìsìn islam yé dáadáa ní gẹ́gẹ́ bí àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe gbọ́ yé. torí di eléyìí báyìí eléyìí fi hàn wá wípé àyà yìí wọ́n tọ́ka sí wípé ọlọ́run ọba wa ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ níbikíbi tá a bá gbé wà àpamọ́ sí kò sì sí nǹkan tá a lè ṣe. tó lè pamọ́ sí ọlọ́run ọba wa tẹ́ bá tó wá wò wò ní ìdàkejì á rí i pé ọlọ́run ọba ó sọ pé òun bẹ pẹ̀lú wa ní gbogbo ibikíbi tá a bá gbé wà ṣùgbọ́n òun ṣe dọ́gba lórí àga ọlọ́run subhanallah subhanallah ìyẹn ni pé bíbẹ lókè rẹ̀ kò pé kí nǹkan tó wà ní sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ kọ́ pamọ́ sí torí délé ilé yóò túbọ̀ mú ọ ní ìgbàgbọ́ òdodo sí nínú ọlọ́run yóò túbọ̀ mú ọ súnmọ́ ọlọ́run ọba sí i wípé ha àti ọlọ́wọ́n bá kò dàbí èèyàn kò síbi téèyàn wà kò sí téèyàn ń ṣe kò sì síbi téèyàn sá pamọ́ sí tí téèyàn ń ṣe pamọ́ sọ́lọ̀ kò sì sí téèyàn ń ṣe tọ́ pamọ́ sọ́lọ̀ ọba ta'ala Allahu ọlọ́wọ́n bá wa ga. lẹ́yìn náà ìwọ tó ń dáràn tó ń tẹ̀ra rẹ jẹ tó ti bọ́ ń tẹ lómìn jẹ ni tètè lọ páyọ ọlọ́wọ́n bá kọ́mọ pé kò sí tó ṣe tó lè pamọ́ sọ́lọ̀ kò síbi tó sá pamọ́ sí tọ́lọ́wọ́n bò rí ọ àti pé tọ́lọ́wọ́n bá bá dẹ́ ọ lẹ́kẹ̀ẹ́ má lérò pé o lè sá mọ́ Ọlọ́run ọba ni o o lè sá mọ́ ọba lọ́wọ́ ó wu Ọlọ́run ọba láti fi ọ́ lẹ̀ di ìgbà tí ìyọ́ wa ni tí ìyá bá sì dé gbà tí ìyá Ọlọ́run ọba bá dé wà gbà Ọlọ́run ọba kọ́ mọ́ sí wa lẹ́nu ìyá torí di eléyìí ọba ń wa ń rí wa ní gbogbo tá a bá wà torí ẹ lọ dúnbó rẹ wá kẹsì mú wa lọ́la àmọ́ o ibi tẹ́ ti dúnbó ẹ yẹ àdàbà yìí o ẹ̀rí dájú pé nìkan ò rí yín gbogbo ọ̀nà ti gba àdàbà tiẹ̀ nígbà tó délé ẹlòmíì tilẹ̀kùn yàrá máa rí ibi tẹ́ nìkan ti rí ó dúnbó àdàbà ó má dàbà wá fàáfàá níjọ́ kejì ọmọ kan lọ́dá àdàbà tiẹ̀ padà láàyè kí ló dé wò ó rí ibi tó lè sápamọ́ sí tó ti dúnbó àdàbà ni. ó ní gbogbo bí tó ń sapa mẹ́sì ó ní pé bẹ́ẹ̀ ni kò ń rò ó ṣé bọ́ọ̀lù ọ̀hún rò ó subhanallah àbá ni dàbí ayọ̀ kí ẹ mọ̀ pé wọ́n hu wa máa kún ayé náà máa kún tó kọ́nà ń bẹ pẹ̀lú yín kíbi iṣẹ́ ẹ bá gbé wa tó wọn á mọ̀ kọ́nà ọba ń bẹ pẹ̀lú òun pẹ̀lú òun rẹ̀ níbi kíbi tó bá gbé ẹni tó ti kó òru inú òun lò kó dí lóru gànjọ́ nígbà tí gbogbo èèyàn ti sùn ó sì máa wá péré ọmọ ẹ̀yà rẹ̀ láì dá níbi kan ò sí ní òun ti wá gbàgbé ife njem ń bẹ ní abẹ́ sánà àbí lókè ibi tí èèyàn lè sá pamọ́ sí tójú ọlọ́wọ́ bò tóbi bẹ irú ọ̀rọ̀ lè sọ tó ti pé títí tọ́lọ̀ ọ̀bọ̀ torí di eléyìí tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n kú wọ́n máa ẹ̀yìn náà wọ́n kún tó tẹ́ ẹ mọ̀ pé wọ́n kà yóò dókun torí pé kò sí tó ń ṣe tọ́lọ̀ ọ̀bọ̀ rí ọ. ètò nípa ọlọ́ọ̀rì mọ́lẹ̀ kò gbé sídi àrùn tó bá ti gbé sídi àrùn tó bá ń dáná sí àárín ọkọ àti ìyàwó yẹn á máa dàrú gbogbo ìgbà tó bá ti kó náà mọ́ná tí náà bá ń jò dáadáa ọkọ láìsẹ̀ láìrò onímọ̀gbà tí ó mú gba sí tí ó dirú ìyàwó rẹ̀ nígbà tí àwọn bá tó sunkún á tún fi kún fún un torí pé náà ń jò ní. tọ́ba náà kọ́ lọ́wọ́ bá ń rí ọ nítorí gbé pamọ́ pamọ́ sọ́lọ̀ èèyàn bẹ̀rù ọlọ́run àbí òní bẹ̀rù ọlọ́run wàhálà èèyàn bẹ̀rù ọlọ́run. ìwọ tí wọ́n fún ní náfìlà tí wọ́n ní kó ké kó ké àwọn náfìlà yìí níbi tẹ́ni kan ò ní rí ọ àwọn náfìlà tó kí ìhòòhò ló kì ìhòòhò ló kí fún dání. sekọ lọ ọlásọ sekọ ọlásọ ọwọ àmọ́ àmọ́ ọbọra rẹ wò pétorí ìdánwò yín báyìí ti ń bọ̀ yín pípé gan onìkan náà ní ma gba fún class lọ́tẹ̀ yìí tó bí gbà burúkú kan burúkú kí fún. àwọn àníkó kíbi sẹ́ni kò sí ní rí ọ tẹ́lẹ̀ náà tani bọ́ọ̀rù kò sí fẹ́ kún ó o ó ti wá gbàgbé pé ọlọ́wọ́ bá ń rí ọ ọlọ́wọ́ bá kúkú ọ wà hùwà máa kún ẹ̀yin náà máa kún tó ìwọ náà tó pé ogbada ọwọ́ kan fi borí ó fi borí kí ẹ máa gbé owó ẹ máa gbé owó wà wa kún ẹyin náà máa kún tún ń bẹ pẹ̀lú gbogbo ni yọ má tiẹ̀ wulẹ̀ lásán bojúmọ́ kọ́ ọ lọ wá sílẹ̀ǹtì mi tó ti dáa fún òkú wọ́n bọ̀ lẹ́mẹ̀kẹ́ wọ́n lẹ́ rẹ̀ wà wa kún kún tún ń bẹ pẹ̀lú ọmọ títítítí ọ̀hún pé bàbá láńlọ́ọ̀dì rẹ yìí sábà gbélé onírìn àjò nínú ọwọ́ gbogbo ìgbà ọmọ wa lọ báyàwó rẹ̀ sùn òun náà ti di yọ̀dáràn ẹ ti jọ yọ̀dáràn ọmọ wa ń ṣe ránù àwọn àgbẹ̀ ẹ ṣé àtìrí òtí tu ṣé nǹkan kan tí wọn ò fura ọ tí wọn ò tí táǹtì wọn fún ọmọ àkóń ẹyin náà máa kó nìtò bàbá láńlọ́ọ̀dì náà tó fojú síyàwó yín àwò dẹ́dẹ́dẹ́dẹ́ wọn á gbalé lọ́dọ̀ àwọn afojú sí àwọn rẹ̀ pé bọ́ọ̀lù ló fojú sí nígbà tẹ́yìn ń wáyàwó tí ọ̀fẹ́ rú ẹ̀yìn èèyàn pàtàkì báyìí dálé èèyàn pàtàkì ọ̀daràn tí ọmọ wa bá ìyàwó tẹ́mẹ́ǹtì sùn tí ọmọ wa bá sùn wọ́n máa ti ẹnìkan kí wọn lọ́ọ̀kan gbogbo kẹ́kẹ́ ọ̀pá rere gbígbà gbogbo bá ti ẹnìkan ọ̀páyọ̀ ọlọ́ọ̀dù ọ̀nà débi pé ọba ti jáde dàkíyò dàkíyò díìnì iná ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ọ́ pé olùpáyà olùpáyà nú ẹ àwọn tó ti kọ́ dàrán lẹ́nu mi lọ́ba ti kú kó nìkan àbá àwọn ọ̀wọ́ dàrán tí ọmọ ọ̀hún tí ọba kà mọ́ ẹ̀dì rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rù wọ́n hùwà màá kún ayé nà màá kún tó ẹjẹ apáyọ ọlọ́dọ̀ náà ẹjẹ apáyọ ọlọ́ eléyìí fi hàn wá pé tí ẹ bá ti mọ kí lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ yóò lékún ní imáni wàlá yóò lékún ní imáni àmọ́ tí yọ̀ọ̀ bá mọ ọlọ́run mọ àwọn àròyìn rẹ̀ onímọ̀rú ọlọ́run gan ló ń sìn onímọ̀rú ọlọ́run gan ló ń sìn ìwọ náà tó dúró tó ń ṣàdúrà tó ń pariwo olúwa tó bá jẹ́ pé ọmọ gbàdúrà wá gbàdúrà mi wá. wò ó wà fún wa máa kó ayélujára máa kó tó ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ẹ̀ bíkíbi tó bá wà mọ̀wùlẹ̀ jó rẹ̀ ọ́ há mọ̀wùlẹ̀ sí ààrẹ léde. torí ẹ̀ làwọn sábẹ́ nígbà tí ó rè pé ṣé ọlọ́wọ́ bá wá jìnnà ní ká máa kígbe pé àbó súnmọ́ ká máa bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́wọ́ bá sọ àyà kalẹ̀. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa onímọ̀ wá sọ pé mo súnmọ́ wọn torí pé mo ọlọ́wọ́n bá rọ kiri ká wa níbi tá a bá wà. màá sì máa jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí gbogbo gbàtẹ́ bá ti pè ọlọ́run ẹ̀yin ọkọ̀ kan balẹ̀ àdúrà yìí ti gbà torí di ilé nínú ẹsẹ̀ Islam anábì sọlá àti sọlá ń bẹ pẹ̀lú àwọn sábẹ́ ńjọ kan lórí ìrìn àjò wọ́n kígbe pọ̀lọ́ yàrá yàrá bẹ́ẹ̀nà yàrá. anábì ní ẹrùbá o alẹ anfusikum ẹ fira yín lọ́kàn balẹ̀. fa innakum la tad'una gha'iban wala asamman. kìí sẹni tí ò sílẹ̀ ń pè bẹ́ẹ̀ kó kùtà tó bá kú tẹ́ bá pariwo títí títí lọ́dọ̀ rẹ̀ tẹ́ ọ̀gbọ̀ kò ní gbọ́ kìí sẹni tí ò sílẹ̀ ń kèésì sẹni tí ò sí nítòsí lẹ̀ ń pè kèésì sẹni tí ò lè gbọ́ lẹ̀ ń pè wa innama tad'una sami'an basira ọlọ́run ọba tẹ́ ń pe olùgbọ́ olùrí ni torí rẹ kíra yín lọ́kàbalẹ̀ má ti ra yín léṣe kò sí nínú Islam kàmá wa pariwo bí ẹni tí ó sọ ara nítorí pọ̀ ń ṣàdúà àmọ́ náà ń fẹ́ pípọ̀ ń bá ń tọrọ nǹkan kọ́ ọmọ àtẹnumọ́ ọlọ́run fẹ́ kọ́ ọmọ aránnumọ́ láì pariwo. ادعوا ربكم تضرعا وخفية ودون الجهر من القول بالغدو والآصال ẹ máa fi ọlọ́run ọba yín lẹ́ni tí ń rá bàbà títí ń wí ní jẹ́ẹ́jẹ́ láì gbóhùn sókè láàárọ̀ àti ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa pọ̀ lọ anabi sallallahu alaihi wasallam ó sì jẹ́ ní tí ó bá tọrọ kankan lọ́dọ̀ náà àwọn wílẹ̀ mẹ́ta ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run ọba wa ń fẹ́ pété ọba fẹ́ pè kọ́ tẹnu ma kọ́ ránu ma àmọ́ láì máa pariwo. torí pé wa huwa ma'akum aynama kuntum. tọ́ ẹ̀wọ̀ mọ́tò nígbà tí ẹ̀wọ̀ mọ́tò ìwọ́ ti tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam ó ti الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واقوي عني بعده اللهم أنت الصاحب في السفر والخليل في أهل، اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في الأهل في, في الأهل في المال والأهل وترى ساتواري ونكال ومن تنسي ونكال ومن تنسي لتيري بوسي بوليتيري ومقبل ورين أنت مويوية لا أرى نمتو باني أفا أبو على bẹ́ẹ̀ bá ní alhamdulilayi ti sàdúà kí á á gbọ́ wọ́n hu ọ máa kó ẹ̀yin náà máa kó ntọ́ ọlọ́run bá bẹ pẹ̀lú ibi kíbi tẹ́ bá gbé wà ìmọ̀ rẹ̀ rọ kiri ká ibi kíbi tẹ́ bá gbé wà tòtòdìgbà tó máa ń pariwo tòtòdìgbà tá a máa ń pariwo tá a ń tara wa jẹ àwọn ò lè tán lọ́wọ́ bá jẹ wa àlè tán lọ́wọ́ bá jẹ ti tú àwa pé ká tẹ̀lé lánàá lẹ́bi sọ̀rọ̀ wá àwọn àlọ́sẹ̀ gbàtẹ́ ìbá tó bá wọn ẹnìkan wọn amúra wọn amúra pítọ̀ tòlú alẹ́nàbí kẹrìm hmm. gbàtọ́ wọn ṣe bẹ́ẹ̀ wọn pítọ̀ ọlọ́wọ́ ìyàjọ abẹ́bẹ́rẹ́ yóò ẹ iwájú wa ẹ ìwà ẹ kíníkà ẹ̀dá àdábẹ́rẹ́ fún ẹ̀dá kíníkà fún ìwé ọ̀dàgbére bẹ́ẹ̀ nìkẹ́ ọ̀dàgbére bẹ́ẹ̀ nìkẹ́ wọ́n jọ kíníkà mọ́lẹ́ yáàni ńgbà wọn abájá lílá bí àdúrà wọn sí. àyẹ̀fọ̀ wọ́n máa kún ẹ̀yin náà máa bọ́ ìtọ̀. tó eléyìí fi hàn wá pé àti tòhídì wa kùdìẹ̀kùdìẹ̀ pọ̀ lára ẹ̀ kí ló ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá à ń ṣe. nísìn ìgbà tí imam ó kírun tó bá wọn jẹ mọ́ imam kírun tó bá wọn jẹ mọ́ wọ́n ní irú imam wọlé lé yìí sàdúrà fáwọn èèyàn wọ́n ní irú ìmáàmù wo lélẹ́yìn kì í ṣàdúrà fáwọn èèyàn ìmáàmù wa sọ fún ọ pé à ah, àdúrà fáwọn èèyàn báwo gbogbo èèyàn náà ní kó ṣàdúrà ìmáàmù tọrọ tiẹ̀ ẹ̀yin náà tọrọ ti yín ọlọ́run ọba tá a ní ká tọrọ lọ́dọ̀ rẹ̀ yìí kò sí ìmáàmù kò sí máàmù gbogbo wa pátá náà la gbégbá abára lọ wájú ẹ̀ kálukú fẹ́ kó ṣe fún àbá fẹ́ kó ṣe fún wa. tó torí rẹ̀ wá wúwọ́ máa fún ayé máa fún tó torí délé ọlọ́run ní wo pé torí pé wọ́n máàmù ni ọ́ akọ̀kọ́ gbàdúrà lè máàmù náà ká tó gbà tiẹ̀ rárá torí pé tọ́lọ̀ bá bá fún yín lẹ́ẹ̀kan náà kò dín nǹkan kan lọ́wọ́ fún lórí ìdílé àtọ́ba àtijọ́ yìí ló sì bi tí bàtà ti ń ta ọ̀ kí kálukú béèrè tiẹ̀ kò sí nǹkan kan tí ó di ọlọ́nà láti béèrè táwa máa wa jẹ pé àwọn èèyàn ó ti gbàgbé kọ́nà ọba ń bẹ pẹ̀lú àwọn ní gbogbo táwọn bá wà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tí ò àwa náà nínú àwọn òwe yorùbá ẹ rí i pé àwọn náà ń gbà míì àwọn ọ̀rọ̀ wọn náà máa já mọ́ tauhid wọn já sí tauhid bó tilẹ̀ jẹ́ pé wọn ní tauhid so nítorí pé làákàì tọ́lọ́ wọn bá fọ́ mi yàn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì ó máa ń mọ̀nà lọ sí di ntọ́jà bó tilẹ̀ jẹ́ pé kì í ṣẹ̀sìn ọlọ́run nígbà mi tòtò bá wá di pọ́ mọ̀nà lọ sí di ẹ̀sìn ọlọ́run gbà náà ni wọ́n máa wá wò ìwé lọ́ dáa o. nínú ètò àti ń ṣe tẹ́lẹ̀ o èwo ni ò ti da torí pé kò lè ṣeé ṣe kápẹ́ gbogbo ni ọ̀dà torí pé ẹ̀bà mùsùlùmí rárá àwọn kankan ọ̀dà ń bẹ̀. àmọ́ dídá rẹ̀ ò pé kẹ́ ẹ ní bẹ́ẹ̀ bá di mùsùlùmí o bẹ́ẹ̀ bá di mùsùlùmí lè fi àìdí mùsùlùmí yóò mú kí ètò ọ̀dà kẹ́ gba ládá rẹ̀ láyé ẹ̀ wá ní rí nǹkan kan gbà sọlọ́lá àdìsọ́lá àtàwọn sàábì rẹ̀ ẹnì pé kìí ṣe gbogbo nǹkan tí wọn ń ṣe kí otu tó ní ní gbogbo nǹkan tí ń kí tó ní kọ̀dà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fi hàn pé àwọn kan dà àwọn etí ọ̀dà ni wọ́n pààrọ̀ bẹ́ẹ̀ náà lòwe yorùbá yorùbá sọ pé ń tapà sókè sẹ́wọ̀n pé wọ́n èsì torí kìnnì kan bàtàlà kìnnì kan yomẹja kìnnì kan ọ̀sà kìnnì kan kìnnì kan kìnnì kan ogun kìnnì kan àbí bẹ́ẹ̀ kọ́ ni níta wọn ṣe lò àmọ́ wọ́n tún mọ̀ pé kìnnì ọba àkọ́tún bẹ lọ́rùn wàláhì bẹ́ẹ̀ náà lárúbáwá náà rí Islam tó dé àwọn náà gbà náà lẹ́nìkan béèrè ẹnìkan béèrè ńlú kan ok nílẹ̀ náà ni wọ́n béèrè pé kí ló dé tí bàbá anabi sọ tọ tí bàbá bàbá anabi tọ́sọ bàbá anabi ní abdullah islam ò dìde gbọdọ tí wàá ní abdullah tí wọn mọ aláwọ tẹ́lẹ̀ ni a ní wọn mọ wọn yìí kàn sí ni ẹni tí ń sìn ń sìn nù wọn tún sìn nǹkan mi pẹ̀lú ẹ gbogbo wọn ti jẹ́ kí ni ọ̀sẹ̀ bọ̀ tẹgbà pé wọn mọ aláwọ kí islam ò lórí àwọn ọmọ wọn mọ pé ọlọ́run ọba ń jẹ́ allah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń sin nǹkan mí ìtọ́ yàtọ̀ fọlọ̀ àbòsí ńlá ẹ̀rí pé sọ wọn sọ fún ọ pé kí ló dé tẹ̀fí ń sin àwọn èrè àtàwọn òsàn àwọn sọ pé kí ni máa na àbòdò hom ìlà lè kọrìbóná ìlà wọ́ọ̀hì zolfà ìlà wọ́ọ̀hì a máa sin wọn bí èsì nítorí kí wọ́n lè bá a mú wa súnmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí súnmọ́ wọn máa Allahu kí islam ò tó dé torí ẹ níjọ tó gbọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam ń ṣàdúrà lórí ìforí kalẹ̀ tí sọ pé ya Allahu ya rahman wọ́n tún ní muhammadu gbé mi dé Allahu làmà kí ni tún jẹ́ rahman àbí òye wa ó túmọ̀ sí wọn máa Allah torí ẹ lẹ́sẹ̀ ní kó sọ nìkan ní abdulrahman abdulrahman tí wàá dúró tó di kó gbọ́ islam àmọ́ abdullah ọ̀pọ̀ ọ̀pọ̀ láàrin wọn síwájú kó tó di pé islam dé ọlọ́ni wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tọ́ba bí wọ́n lé ìgbésà lọ dá wọn kí wọ́n sọ Allah ó túmọ̀ sí pé wọ́n mọ Allah ó túmọ̀ sí pé wọ́n mọ Allah torí ẹ̀ ìlọ̀kan ni wọ́n ṣe búra ló sọ pé billati wal uzza wa man dana dinaha wa billahi inna Allaha minhunna akbar ó ní mo fi òòsa aláṣà mo fi òòṣà òòṣà bora mo tún wá fi Allahu búra kí ló dé ó ní torí pé tóbi ju gbogbo wọn lọ ọmọ kó tóbi ju gbogbo wọn lọ kí wọn ló dé tó tó fi wọn sọ eléyìí ló fà ló fi gbogbo ẹni tó bá mọ̀ ọba tún bẹ náà ní màá sí nínú ẹbọ wọn tí wọ́n ń ṣe àwọn lérò pé àwọn táwọn ń wárí fún táwọn forí balẹ̀ fún yìí àwọn mínísítà tí wọ́n jẹ́ board of ministers ni wọ́n jẹ́ fọ́lọ̀ àwọn ló tètè máa pàṣẹ àwọn dìmáàndì àwọn sọ́lọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sọ lọ́ọ̀dì kíni wọ́n sọ lọ́ọ̀dì bí èèyàn nítorí pé èèyàn ní ìsìn tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ sẹ́nu fẹ́ni tó ń mọ kálukú ni gbogbo wa ń wá ká bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ à pépà pépé kele pé kẹtẹ fẹ́ gbà níbi kan nísìnyí báyìí tọ́kọ́ fún gbogbo èèyàn ẹ ti sẹ̀sẹ̀ mọ́ ẹjọ́ ta ló mọ̀ gán yẹn ẹ abẹ́ ẹ̀ mọ̀ wá ni ẹni wọn wákàtí mẹ́fà tí ò ní da lò bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ nígbà tó náà bá rí olóòtú fàdúró pé wọ́n wà bísí lẹ́jọ́ mẹ́ta yìí tó bólú ẹ a lọ pé kó mú wa lọ fi ń jẹ tá a bá wá gbàtà sí wákàtí mẹ́fà lọ́dún ilé àtijọ́ mẹ́fà tá à ní rọ́ǹtì ọlọ́run bò rí bẹ́ẹ̀ jẹ́ máa lẹ́kùn bá wà títí fún kálukú inna Allaha yabsutu yadahu bin-nahar liyatuba musi'ul layl wa yabsutu yadahu bil-layl liyatuba musi'un nahar ọlọ́run bá máa tẹ́wọ́ rẹ̀ lọ́sàn nítorí kẹ́ni tó fòrùsẹ́ náà ó lè bá gba àti máa lóru nítorí kẹ́ni tó kọ̀sán tẹ lọ́run ó lè bá àtúbá kọ́lọ́run bá gba àtúbá rẹ̀ ọlọ́run kọ́ gba àtúbá gbogbo wa ọlọ́run kó tó wá lọ́kàn nínú ẹni tí ó lékún ní ìgbàgbọ́ òdodo látàrí kọ́ mọ́ta lọ́lọ́run ọba tó ń sìn kí ni ìròyìn rẹ̀ àti pé kí ni tọ́jẹ́ tọ́ rẹ̀ ọlọ́run ọba kó tó wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ti fi ètò

àti bẹ̀rẹ̀ kejì ni pé ṣé ẹni tí pé ẹni tí ó kú láti lè ọdún tó pẹ́ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ la ọ̀nà kọjá mi wọ́n gbé sàrẹ́ wọ́n bá òkú ẹ̀ pé ilẹ̀ ò jẹ́ ṣé àpẹẹrẹ ni ẹni pé ẹni yẹn jẹ́ ẹni tó súnmọ́ lọ. alhamdulilayi wọn ní báwọn gbàdúrà kan tí allah gba sọ̀rọ̀ bí ilẹ̀ ilẹ̀ ẹni àlejò tó kẹ́lù síbẹ̀. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت wọ́n ní tí ẹ bá ti wí kó sàgbà ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀kùrù wa àtẹ̀yàn máa ṣe kò kò dínà kò dínà kí ẹ tún máa sàtẹ̀kùrù láì lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n lẹ́yìn ni wọ́n pè ní sẹ́jìdò ìsọ̀fà ńlọsíwájú fún gbogbo gbólóhùn ìtọrọ àforíjì ńlọsíwájú fún gbogbo gbólóhùn bá ń tọrọ àforíjì. àdàbí sọ̀rọ̀ bá àdìsọ́lá ti sọ láti bẹ fún wa tá a bá ṣe lójúmọ́ kan nígbà sílẹ̀ mọ́ tá a bá kún jọ́nà àdàbí ní àníwọ́ná. tẹ́ ẹ bá ṣe àdúrà yìí láàárọ̀ ọjọ́ kan pẹ̀lú àdúrà àárọ̀ èèyàn ní wọ́ná ọlọ́kùnrin ti tẹ̀lé ìjẹun ti jẹ àmọ́ kò dínà kẹ́ máa tún sọ pé astaghfirullah àwọn àtòwò ilẹ̀ ìdáná bí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ètò ìsìnkú wọn ní tó bá jókòó níbi kan tán wọn máa kà lẹ́nu rẹ̀ ju ìgbà ọgọ́rùn-ún lọ láyé ibi kan tó bá ti jókòó tó bá ti jókòó ń bò mí kọ́ lójúmọ́ kan tó fẹ́ mọ̀ pé ọlọ́lọ́mọ ìdáná bí ṣe lójúmọ́ kan nítorí astaghfirullah àtòwò ilẹ̀ lẹ́yìn náà sọ pé wọ́n fẹ́ gbọ́nà gbàbí sáàmì lélẹ́yìí pẹ́ ní ire ni àbí kìí sẹ́ni ire ọlọ́run ọmọ ẹni ire yàtọ̀ sẹ́ni tí ì sẹ́ni ire àmọ́ àmì ni pé ilé ọjà ara rẹ̀ ọlọ́run lọ́wọ́ á mà ire ni àbí sẹ́ni ire a lè máa fi léyìn ẹ̀sìn ṣe ìdájọ́ wípé torí gbàtílẹ̀ òfin di ara rẹ̀ táwọn á pé wàlẹ́ yìí kánú táwọn èèyàn á di kán lọ wárí fún sàárì rẹ̀ ọlọ́run lọ́ mà tó àmọ́ àmì ni léyìí tó hàn sí gbogbo ẹ̀ tó lójú wípé àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ẹrú ọlọ́run tọ́lọ̀ òní kìlọ̀ ọjà ara wọn wọ́n lè jẹ́ ní ire ó sì lè jẹ́ ní ibú tó bá jẹ́ ní ire ìkẹ́ lọ́lọ́wọ́ bá fi ṣe fún un tó bá jẹ́ ní ibú ẹ̀dẹ́ ni náà

wípé ẹ̀yin pípọ̀ lẹ́ ń ṣàdúà ẹ̀ ń ṣàdúà fún ẹ̀yin púpọ̀. ẹ sọ gbogbo àdúrà yẹn di pé èèyàn pípọ̀ léde lábáwá síbi ẹnu bẹ́ẹ̀ ti sọ ọ́ di. Allahu akbar Allahu akbar Allahu akbar سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واقض عنا بعده اللهم أنت صاحب السفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في الأهل والمال يوفاري òṣùgbọ́n ẹlẹ́ǹsá lókè fún on kí bídí àmì ọmọ ìṣẹ̀lẹ̀ ọ̀dájú pété ẹ bá ṣe eléyìí lásán tí ìṣe súnà ànábì sallallahu alaihi wasallam kò ní tí àwọn oníbídé àlọ́rọ̀ bíi kọjá pé ẹ ṣàdúrà rẹ pẹtẹ ìtàwọn ọmọ gbọ́ ń tẹ̀ ń wí tẹ́sí tó máa fi nǹkan jẹ ló ń tẹ̀ eléyìí ní ju àwọn lójú kìí ṣe tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe eléyẹn sábà tún ní nǹkan ní ìfàsìkò wọn ṣe àwọn ọmọ ẹ̀yẹ ṣe bí gbà tẹ́ bọ̀ wọn á ní àbí wàá polongo ẹ̀sìn tiẹ̀ kí ni táwọn lè ṣe òṣìṣẹ́ jà ń bẹ ẹ má mọ̀ pé ẹ̀yin náà bá lè ṣe ẹ bá ti polongo ẹ̀sìn tiẹ̀ tán ẹ̀yin náà dìde kẹ́ polongo sí yín tẹ bá sì mọ̀ pé ẹ̀ lè ṣe léyẹn tó burú ẹ lè pa lẹ́nu mọ́ tẹ bá lè pa lẹ́nu mọ́ tẹ bá sì lè pa lẹ́nu mọ́ ẹ máa wọ́ràn nítorí pé kí ni orí ara rẹ̀ nìkan yóò dé náà nọ́mbà tí alhamdulilah ẹni kí ni ìdájọ́ ọba táwọn àjòyè rẹ̀ ń dọ̀bálẹ̀ fún àti àti àtàwọn àjòyè tó ń dọ̀bálẹ̀ fún àhàn tó dọ̀bálẹ̀ àti tó ń dọ̀bálẹ̀ fún alùpùpù ha ẹ̀yin sọba ẹ̀yin sì ṣe jòyè àbí bẹ́ẹ̀ nígbà tí ẹ bá jọba. àbí tẹ́ ẹ bá ju oyè ẹ ń léyìn fọ. náà torí pé lọ́ba àtijọ́ mo rò pé Islam ò yé yín òfin ẹ̀sìn òfin ò yé yín dáadáa ẹlòmíì ni wọ́n ń béèrè fún kò béèrè fúnra rẹ̀ ó ní kí ni ọba àti dọ̀bálẹ̀ fún kí ni ìdájọ́ ọba tí wọ́n dọ̀bálẹ̀ fún kí ni ìdájọ́ dòye tó dọ̀bálẹ̀ fún wọn ẹ̀yin sọba ẹ̀yin sì dòye kí lọ́kàn yín pẹ̀lú wọn. náà nàbà fọ. torí tẹ bá ṣe béèrè tí ó wúlò fún yà ọ̀ bá tí ó wúlò

ó máa ń sèyàn bẹ́ẹ̀ torí pé téèyàn bá ti sùn ẹ̀mí ti kú lára tó wọn á lọ ṣẹlẹ̀ báyẹn kí ni wọ́n ṣe alhamdulilayi ẹni tí wùrẹ́ bá ṣẹlẹ̀ sí ọmọ pé wọn á sùn lọ́yẹ kó náà kí tó fi dà ní ọ̀dọ́bọ̀ wọ́n ti wá kírun tán kátẹ́gùn tó fẹ́ sí lórí pẹ̀lú eléyẹn á pè é ń bẹ lọ́n kọ́ gba ìrun tó kí lẹ́yìn lè má mú yẹn ní náfìlà.

gẹ́gẹ́ bí náà ti ṣe ga ilé tó dáa jù torí wọ́n sọ pé mo àkàrà tó ràhàlì kíni tí wọ́n máa fi ń jókòó lẹ́yìn rà fún mi ó máa ń nígi kan lẹ́yìn báyìí tó wọ́n níbẹ̀ ni máa ń gùn tó tẹ́ bá ti gbé nǹkan kalẹ̀ tó ga báyìí alhamdulilah lọ́nà tó fi jẹ́ pé gbogbo ibi tí máa ń gbà bọ̀ èèyàn ò rí àbí òye wa èèyàn ò rí pé wọ́n fi kíní ìdíwájú rẹ̀ ìyẹn tẹ́ ẹ bá rí nǹkan tó ga tó bẹ̀ tẹ́ ẹ̀ bá wá rí tí nǹkan bá kúrú síbẹ̀ à ń bẹ náà kọ́ máa kúrú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi jẹ́ pé ẹ̀rí nǹkan kan jùrú nǹkan yìí lọ. tó bá gbé irú kí ní tẹ̀sí ń ká ọ̀rọ̀ ilẹ̀ bá rí tẹ́ bá gbé síwájú lọ́nà tẹ́ni tí ń bọ̀ ó fi mọ̀ pé wọ́n fi kíní ìdíwájú ni à ń bẹ náà kó tó. Imam Ahmad rahimahullah wọ́n ní tó bá tẹ̀lé ẹgbẹ́ ẹ̀rí nǹkan náà ẹ̀fà lálẹ̀ tó yẹ wa ìyẹn tó bá yẹ pé bí títẹ̀ tí fẹ́ kí òun èèpẹ̀ ni fẹ́ràn kí òun fàlà tó kó wà lẹ́ni tí mo ti rí wọ́n ní ẹ̀yin ó sàgbára láti jẹ́ pé tí máa ń bọ̀ tó fẹ́ gba wájú yín ẹ̀ sì kí òfin ní gba àárín yín títí tí là wà yóò fi jẹ́ pé ẹ̀yin làlẹ́ tú láti rẹ̀ gbà tó yẹ wa so eléyà jẹ́ kó tó jẹ́ nípa tó fà ẹ wá níta bá bá ìmáàmù pé ìmáàmù fi rò kó wọ̀ àwa sì fẹ́ wọ̀ ọ̀run níbi tíráta yẹn ò sí ní bọ́mọ́ wa lọ́wọ́ lọ́dáa jù ní àbí kakọ́kọ́ wọnú sáfúnà kakọ́ wọnú sáfúnì pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu tẹ́ ẹ bá wá. alhamdulillah. tẹ́ ẹ bá wá síbi tá kírun. tẹ́sí bá pa ti forí kalẹ̀ ẹ̀yin náà forí kalẹ̀ wọlé tọ̀ alhamdulilah tẹ́ bá wá síbi tá a ti ń kírun náà má adraktum fasallu ntẹ́ bá bá lẹ́yìn lè má mú ẹ kì í wọ́n bá àtọkùn ká ẹ̀ ti mú ntọ́ bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé alhamdulilah ẹ̀sọ́ kò ṣàfàkàlà ó ti parí tó bá ti pẹ́ mẹ́ta ó ti ṣàfàkàlà ọlọ́wọ́ fún ọ lálàáfíà bẹ́ẹ̀ ni súnà sọ. náà ètò ọ̀dà oníkíkẹ́ ti sùúrù títẹ̀ fi wọ́n sáfù àmọ́ tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ rí látàrí àìmọ̀kan téèyàn rúkú lẹ́nu ọ̀nà tó wá jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ yẹn ló tó àwọ̀ sáfù tó bá ti látàrí àìmàkà à ń bẹ lọ́n kọ́ lọ́n gbà àrùn rẹ̀ nàmbà six àìkúsà. látàrí wá máa wà láti lè ṣe ṣe ìyàwó àtúntò tó kọlẹ̀ lọ nínú àwọn ọkọ̀ tó lè fi yọ̀ wọ́n ti kọlẹ̀ àìmọye ká bẹ̀mí ẹnì ìkàlẹ̀ ìtọ́jú wípé èyí ò ti rún lọ. àwa máa ṣẹlẹ̀ wípé ẹni tí ń kọlẹ̀ gbà ní ọ̀wà tó ń dá èyí òwò ti fi owó tó kó sínú ẹsẹ̀ èyí tí ọjọ́ wípé òun dá gbogbo àwọn nǹkan lóró yìí tó bá tó lówó tó bọ́ sí òun ẹ̀dá lè náà bẹ́ẹ̀ náà ni yóò wo jẹ́ ẹni rẹ̀ tó fi jẹ́ pé iná ní iná àtàlẹ́ àpárí tó alhamdulilayi tẹ̀yìn bá jẹ́ àgbẹ̀ tẹ̀yìn wá ń bẹ̀rù fún ọmọ pa àwọn kòkòrò tí wọ́n wá nù lẹ̀ pé kò ní kọlẹ̀ mọ́ ni àbí báwo ẹ̀ mọ́ kọlẹ̀ lọ òfin tó burú bẹ̀ torí pé ìdá dọ́kọ̀lù amúrú tẹ̀sà tí nǹkan bá fún òfin ṣẹ̀rí àtọ́ yìí pé àyè yìí torí kò sílẹ̀ tẹ́ ẹ̀kọ́ tí kòkòrò nù torí ọkọ ọlẹ lọ ní títorí pé kòkòrò wà nù lẹkẹ náà àdàpọ̀ mọ́ bàtí tipa níyàn sí ni pé ẹ pa kòkòrò ẹ dá wọn síbẹ̀ máa láyé jógó ebèsì dáhà òbúrúkà ṣe nǹkan tọ́ pẹ̀lú nǹkan látàrí kọ́ pẹ̀lú rẹ̀ ní ní tó ṣe pé tó dá dúró tó yẹ ni pé kò dúró kẹ́ pa kòkòrò látàrí pé ẹ̀rọ lẹ̀ ní kòkòrò tí ọ̀yẹ́ kẹ́ pa tí ọ̀bá jẹ́ pé ẹ̀rọ lẹ̀ gbàtí èsì sí pé ẹ̀yin éèmù láti pa àwa rí àwọn kan tí wọ́n ń gbọ́ èdè tẹ̀ pé eléyìí kò ṣẹlẹ̀ láyé àdàbí rárá tó onídìí ká máa pé bíwà bíwà náà mẹ́ta òyìnbó kò wá rárá. àwa fẹ́ mọ. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n wípé kólùkù ọ̀la sùúrù alukur'ani àti kó ànábì sallallahu alaihi wasallam. wọ́n fi wa kó ní súrà tó lọ́lá jù nínú àkùránì alákùnrin débi kó ní tàdélo tólótàlù kùránì o tó ó dàbí ìdá kan nínú tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àárí lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn ni wọ́n ti àtakò yẹn náà ni wọ́n ti máa ń kà láyé wa eléyìí tó túmọ̀ àwa là ń yà àkọ́tọ̀ pọ́kàn ní oúnjẹ òkú ọ̀kan là á fi ṣàdúrà fún ọ̀kan là á fi ṣàdúrà fáláì ọ̀kan là á fi ṣépè fún yàn ọ̀kan là á fi túnṣe yẹn ṣe àwọn aláya gbogbo eléyẹn sọ́tọ̀ ọlọ́run ọbọ̀ ọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti ṣàlàyé wípé kò burú kẹ́ ẹ sọ wípé kẹ́ ẹ ké kúlù wọ́n lọ́wọ́ àhàd lápẹ̀jù kẹ́ ẹ wá sọ pé wọ́n lọ́ọ̀. wo huwa Allahu ahad wa ọlọ́run wo huwa Allahu ahad tí bí abùkátà mi ọlọ́run wo huwa Allahu ahad tí mo fáwọn ọmọ mi tó wa tába ṣe báyẹn súnà ni àmọ́ ẹjọ́ da fún ajá tá járí ṣe járí náà kul huwa Allahu wa tẹ wá fi sàtẹ̀gù síwájú ọlọ́run tó nà nà. nàmbà eight nàmbà seven. ṣùgbọ́n ẹni tí máa ń ṣe o ìjọ dáa ni kí wọ́n pàṣẹ nítorí ti dá bẹ́ẹ̀ ni tí èé ṣe òun náà ní kó máa fi ọ̀nà tó dáa fi sọ fún wọn kì í ṣe kíkà máa pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ní kèfèrí àbí kékeré yẹn sọ̀yàn ní kèfèrí o àṣìṣe ni àṣìṣe tó sì jẹ́ pé tí a bá tún sí ọ́ dáa pọ̀ tí a bá sì bá bẹ̀ wù ú kọ̀ rẹ kọ́máǹdì rẹ̀ pé ọ̀wọ́ náà ọ̀ nà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa pé gbogbo kan ló máa ń ṣe àpòmọ́ gbọ́dọ̀ gbogbo wa jẹ́ pé wọ́n ní ká san owó nítorí ilé yẹn máa sọ bí èèyàn tó bẹ̀rù àti pé nílùú kan ẹnìkan. ká tán kó àbí ká dà kó. ká tán oko. ká tán koríko. ok. nílùú ẹnìkan kú tó wọ́n á ń bẹ́lẹ̀ ibi tí wọ́n bá òkú òkú kan bẹ̀ tó wọn á gbé dúró bẹ wọn tó lọ gbẹ wo wọn tó bá tó wọn gbẹ bí ọ̀nà bíi mẹ́rin wọn sàn bá òkú rẹ báwo ni wọn ti máa ṣe. wọn bá eegun òkú alhamdulilayi ẹni gbogbo kẹńtà fọmọ kọlọkọlọ bá ti sọ torí ẹ sẹ́yìn ah. bá sàn koríko kílẹ̀ máa wí yìí ti pé tẹ bá sàn koríko nísìnyẹ dín òǹkà ẹni tí ń sá òǹkà tí ń sàfọmọ kọlọǹkù àbí òye wa tó bá ti bẹ́ẹ̀ ṣe ń ròónù ẹ lè àbí òye wa a lè dínkù rárá ṣùgbọ́n nígbà tẹ́ ẹ máa ń bùkátà àti san koríko ẹ san koríko sòrí tẹ́lẹ̀ fẹ́ ṣe gbogbo tẹ́tẹ́ bá fẹ́ ṣe tẹ́fẹ́ kí ẹ rí ládàkẹ́ sí i pé kí tẹ̀yàn jẹ́ ní tí ó lálùbáríkà ẹ dákọ́ náà níbẹ̀ rẹ̀ bísímìlá kò jù bẹ́ẹ̀ lọ gbogbo tẹ́tẹ́ bá fẹ́ ṣe tọ́jẹ́sẹ́ pàtàkì tẹ́fẹ́ tara rẹ̀ gba ládá ẹ dárúkọ náà níbẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n á fẹ́ sin òkú kan ẹ̀ nígbà wọ́n wọ́n tún gbẹ́lẹ̀ míì wọ́n tún bẹ́ egun òkú wọ́n tún gbẹ́lẹ̀ lórí ẹlẹ́kẹrin wọ́n ń bẹ́ egun òkú bóun ó ti sa àwọn egun òkú yẹn lópin ìgbà tí egun kan bá sì ṣẹ́kù nínú sàárè kan ẹ̀ lẹ́tọ̀ọ́ àti gbókù mi síbẹ̀ torí pé sàárè yẹn tó kú yẹn ni ó dìgbà tí egun rẹ̀ bá kẹ́ fún tí ò sí má ìgbà náà lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ àti sẹ́ lómi síbẹ̀ tẹ́ bá ti ń bẹ́ egun bẹ́ẹ̀ mọ̀ bó padà ni ẹ sì máa tọrọ tá a ipe egun ló ti kú mbẹ kò tí kò tí kò tí kẹkun àbá ti gbẹ sáré yìí o ọlọ́run forí jì wá o nítorí pé mùsùlùmí mukaramun wa mu'azzazan ẹni àpọ́nlé ẹni ni mùsùlùmí ọwọ́ àlàyé àbójúkú àbí òye wa tòkọ̀tọ́ kẹ wa lọ́mọ awu kẹ máa wí igun kẹ máa igun lẹ́yìn ìgbà ti kú torí ẹ̀ wọ́n ti mọ iye ìgbà tí òkú lè dé nulẹ̀ tí ara rẹ̀ ó fi di kó ti kẹkun kó tó di pé wọ́n tún tún bẹ́ẹ̀ gbẹ́ fókù mi ìlọ́fà ló fi jẹ́ pé títí láéláé á rí pé ibìkan náà wọ́n ń sin òkú sí láti <clears throat> ayé ànábi tó wá àdúrà tó fi dòní ibi tó ń sin òkú sí mẹ̀dínà náà wọ́n ń sin òkú sí èèyàn mílíọ̀nù tó lọ ájú ọba àkúlẹ̀ kan náà ibẹ̀ náà wọ́n sin wọ́n sí kò sì pé kíbi òkun àmọ́ àwọn tiwa tábà ti bẹ̀rẹ̀ sí sí òkú síbi kan tó mẹ́ta ó lókun ẹ̀túnmọ̀ wálẹ̀ mi bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni torí símẹ́ǹtì ọ̀tẹ̀ símẹ́ǹtì òkú ní jẹ́ lọ́dọ̀ tiwa akọ ní akọ akọ agbèká lórí òkú ṣé ẹ̀yin tẹ́ wá náwó rẹpẹtẹ bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ kọ́ bá yín pọ̀ kí wọ́n tún ti òkú mi bẹ́ẹ̀ ẹ̀ kúkú nífẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí di ẹlẹ́ àbẹ́bí tí wọ́n ti gbé sí Islam yé bàkíyà tí wọ́n ti òkú sí látàrí ànábì kánábì kan tó dé Mẹ́dínà náà tún ti òkú sí lónìí tó tẹ́ bá ti wá bí èkó nínú sàárè ẹ̀ pàdé ẹ̀ lọ́ wálẹ̀ lónìí Apa sih? Number nine. Waalaikumsalam. Question. Ilé àwọn ọ̀nà wo ni a lè fi wá fọ́ọ̀yàn nínú káwọn? Ẹ̀sìn yìí pé ìyẹn tó yẹ kí wọ́n yá wọ́n ń gbé wọ́n yá ká wá fún ọdún rẹ̀. Àní àwọn àbá àti ọmọ àti ọmọ ìgbé. Tí èèyàn bá gbé bá dé ìgbàlódé wá sí ìlú ọ̀sán bá sọ̀rọ̀ àná. Àná èkó tí ìyẹn. Tẹ́ ẹ bá dé. Ìgbé wọ́n yá alakola hal <coughs> àpọ́nlé nínú ẹ̀sìn islam ẹ̀sìn islam lẹ̀sìn tí ó mú àpọ́nlé wá ẹ̀sìn Islam ọ̀gbà kí ọmọdé kọ́mọ bọ̀wọ̀ fagbà kò sì gbà kábọ̀ ọmọ làánà ọmọdé kò sì gbà káwọn èèyàn ọmọ làpọ̀lé olùmọ̀ gbogbo àwọn nǹkan ilé ẹ̀sìn Islam wà inú àpọ́nlé tẹ́sí Islam ní kí wọ́n ọmọ lẹ́yìn kò sì fẹ́ ẹni tó bá jù ọ́ náà ní kó ọgbọ́dọ̀ pín pẹ̀lú orúkọ rẹ̀ ọgbọ́dọ̀ lákọmọ lórí ẹbí òye wa ọgbọ́dọ̀ lákọmọ lórí inú àpọ́nlé ọlọ́run ní pẹ́sì Islam ọ̀sọ̀ kíkọ gbọ́rọ̀ sí lẹ́nu tọ́ba kọ́ láti sàṣẹ rẹ̀ ọ̀tá kótó náà tí ọ̀tá kótó anábì Muhammad sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu kọ̀ọ̀tẹ̀ láti rẹ̀. bákan náà ẹ̀sìn Islam ó lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ síwájú kó tó sọ̀rọ̀ ẹ̀sìn Islam onítẹ̀mbájọ́ rìn lọ ọgbọ́dọ̀ gbá wájú mọ́ lọ́wọ́ oníkọ́ àwọn adigun wọn wà lẹ́yìn ẹ̀sìn Islam onítẹ̀bá fẹ́ jókòó oníkọ́ kọ́kọ́ jókòó kí wọ́n tó jókòó. so bákan náà ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀sọ̀ yìí pé tó bá ń bùkátà ràn lọ́wọ́ ẹni tó dá síwájú yẹn so àwọn eléyìí jẹ́ àwọn àpọ́nlé ti tẹ̀sìn wa ẹ̀sìn Islam tó mú wa so ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yòókù yẹn àṣà ni àṣà nu so àṣà wa àtẹ̀sìn wa wa takora wọn èwo lẹ́fọ̀ọ́ mu ẹ̀sìn wa mu torí di eléyìí eléyìí bẹ́ẹ̀ àwọn ò rí inú ẹ̀sìn a tọ́lọ̀ fi rán Ànábì sallallahu alaihi wasallam pé ẹ máa ṣe gbogbo ọ̀nà táwọn fi ń pè táwọn pè lápọ̀nlé gbogbo táwọn pè lápọ̀nlé àbùkù lọ́jà sínú ẹ̀sìn Islam nítorí pé Islam ọ̀ka fún àpọ̀nlé tó ilé ìjẹ́bù ti jẹ́ nípa àpọ̀nlé náà nọ́mbà ten. Thank you èèyàn fa alukurani sápò nígbà tó lálù àlà àsìkò ìgbà tí ọwọ́ afẹ́ tún àlù àlà ṣe sí kókò káàtà tó wọ tọ́ilẹ̀ kò sì gbọdọ̀ gbọ́ alukurani wọ tọ́ilẹ̀ bóun ni ó ti wá yọ alukurani lápò òbúrò tó bá ń gbé ń bẹ ẹni tó ti sàlù àlá wà yóò ní kọ́bù nǹkan ọba kò ń kọ́ yí alukurani kọ́bù mu lọ́wọ́ tí ọba rẹ ni tó fi ṣe àlùwàlá kó fi kankan sọ́wọ́ rẹ̀ kó fi mú alukurani yẹn kó fi gbé síbi kan títí tí ó fi ṣàlùwàlá tán à ń bẹ lọ́kọ́ mọ́lẹ́sẹ̀ subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله